وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له بعث الرسل لهداية البشر إلى عبادة رب العباد وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني تيسي أجوكو كان ليلوغون إنو سورجب هجرة 1439 eléyìí tó ṣe déédéé ọjọ́ keje inú oṣù 2018 ní mọ́sálásí ọjà gbó ní Ògbómọ̀ṣọ́ níbí àbára wa sọ̀rọ̀ lónìí nípa ìtàgbésí ayé ìránṣẹ́ àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́kọ́ ránṣẹ́ lé ayé anabi Nuh alayhi salam látara tán rẹ̀ á fi mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tó ṣeé ṣe kó jẹ́ kó ṣókùnkùn sí apá kan nínú àwọn èèyàn lábala ṣé ká sin lọ́n lọ síwájú ni àbí katakò tọ́lọ̀ anabi nuwa aleyhi salam orúkọ rẹ̀ amajẹ nuwa. ابن لاموك ابن لامك بن متو بن متوشلح بنو خنون خنون يا وني إدريس عليه السلام لون جبل بنو مهليل بنو قنين بنو أنوش بنو شئ بنو آدم أبي البشر aleyhi musalatu wasalam àwọn bàbá yìí àwọn ní bẹ láàrin idrisu eh, láàrin nuh aleyhi salam sí bàbá ńlá wa adam aleyhi salam bàbá ńlá wa adam anabi ọlọ́ni idris ọ̀kan nínú àwọn bàbá ńlá anabi nuh anabi ọlọ́ni lónà ìgbà wo ni wọ́n bí anabi nuh aleyhi salam wọ́n ní wọ́n bí lẹ́yìn ikú anabi adam aleyhi salam pẹ̀lú ọgọ́rùn kan ọdún àti ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọdún ọgọ́rùn àti mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́yìn ikú anabi adam aleyhi salam ni wọ́n tó bí anabi nuh aleyhi salam ṣùgbọ́n láàrin adam àti nuh. asharatu qurun kọ́rùnù mẹ́wàá òní ń bẹ lánàá ìlànà ìgbà tá a dá màá ti bẹ sí ìgbà tí wọ́n tó bí anabi Nuh alayhi salam kọ́rùnù eléyìí Abu Hatim ibn Abi Hatim tó gbé jáde nínú sahihi rẹ̀ láti ọ̀dọ̀ Abu Umama radiyallahu anhu. ọlọ́kùnrin kan bíi anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbèrè báyìí pé ya rasulallah anabiyyun kana adam qala na'am mukallamu sanabi ni adam alayhi salam anabi ni bẹ́ẹ̀ni anabi ọlọ́ni ṣùgbọ́n ó tún ní ọlá ńlá mi tọ́lọ̀ tó ṣe fún yàtọ̀ sí kọjá anabi òun náà ní kọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ní tààràtà ọ̀l anabi sallallahu alayhi wa sallam ni oníbèrè ni fakam kana baynahu wa bayna Nuh ọdún mélòó ìgbà mélòó ní bẹ láàrin àkókò Adam àti ti Nuh alayhi salam qal asharatu qurun ó ní kọ́rùnù mẹ́wàá ó ní bẹ láàrin àwọn méjèèjì wọn lé anabi ọlọ́ni anabi tọ́lọ́ ń ṣàgbéga fún nípa akọ́bà sọ̀rọ̀ síbẹ̀ mọ̀ yí pé gbogbo àwọn ànábì ọlọ́run kì í ṣe gbogbo wọn pátá ìlọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa bá sọ̀rọ̀ tààràtà kánàbí ọwọ́ wà nípò pọ́lọ́mbà sọ̀rọ̀ àgbéga kan ni eléyìí tó ṣe pé ẹni tọ́lọ́run ọba ọba bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò lè nírú àgbéga bẹ́ẹ̀ ọlọ́run tilka rusulu faddalna ba'dahum ala ba'd minhum man kallama Allah ní àwọn aránṣẹ́ wa nù àwọn aránṣẹ́ wa nù á àgbéga fún apá kan wọn lórí apá kan wa ẹni tọ́lọ̀ wọn bá bá sọ̀rọ̀ ní tààràtà àgbéga ńlá lélẹ́yìí ọlọ́run ṣe fún baba ńlá wa anabi adam aleyhi salam mo rò pé gbogbo wa náà iná àlá lè sọ bọ́lá ti ṣe bá ádámà sọ̀rọ̀ lópin ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí ẹ̀rí pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá dáa tán tọ́lọ̀ wọn bá tọ́ yẹ àwòrán rẹ̀ ní dáadáa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa àwọn màláìka láṣẹ ìpè ẹ̀dá tó ń dá yìí báyìí àbó ti fún wa nírò pẹ́ẹ́dá tí mo fẹ́ dá yìí mo fẹ́ fi sí orí ilẹ̀ ni so àwọn tí kọ́kọ́ ṣàtakò níbẹ̀rẹ̀ báwo ló ti ṣe dẹ́nìkan tó yẹ pé yọ ya òbílẹ̀ jẹ́ yọ máa hùwà burúkú tó bá jẹ́ pé fún lè máa jọ́sìn fún ẹ ló fi fẹ́ dá ṣe báwọn àti ń ṣàfọ̀mọ́ fún ọ á sì ń ṣàfọ̀mọ́ orúkọ rẹ ó bùkátà láti tún dẹ́lòmíì mà ṣùgbọ́n lọ́n sọ fún wọn yìí pé ẹni àlẹ́mú máa lè àti àlẹ́mú. lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba fi orúkọ gbogbo nǹkan ó fi máa ádámù alayhi salam ọlọ́run á sọ fáwọn màláìkà ẹ sọ orúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi tó bá ṣe yí pé ẹ̀yin bá mà. àwọn màláìkà dáhùn wọ́n ní la ilma lana illa ma 'allamtana innaka antal àwọn ọmọ àyàfi tó bá fi mà wá wọ́lọ́bọ̀ olùmọ̀ wọ́lọ́bọ̀ ọlọ́gbọ́n. qala ya adam a ibi dá tiri pé ọlọ́run bá nù ya adam ọlọ́run ní rẹ̀ adam anbi'uhum bi asma'ihim sọ orúkọ àwọn nǹkan wọ̀nyí fún wa tó bá lórí eléyìí adam ti jẹ́ ó ti dẹni tọ́lọ́run ọba bá sọ̀rọ̀ tó bá mọ lórí eléyìí àjùlọ ni tó ṣe pé kò sí fẹ́ lómi. nínú àwọn ànábì yàtọ̀ sẹ́ni tọ́lọ́run bàbá tún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lódodo gbogbo ànábì náà lọ́lọ́run bá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá wọn sọ kìí ṣe tààràtà ó bá wọn sọ̀rọ̀ gbọ́dọ̀ màláìkà tó wá jíṣẹ́ fún wa ṣùgbọ́n irú ànábì Adam alayhi salam Ọlọ́run bá sọ̀rọ̀ ní tààràtà irú ànábì Musa alayhi salam Ọlọ́run bá sọ̀rọ̀ ní tààràtà irú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́nbó náà sọ̀rọ̀ ní tààràtà nígbà wo nígbà tó lọ́ọ́ ní kó gbé ànábì wá sí sámà. torí ẹ ádámù alayhi salam ànábì ọlọ́ọ̀ni ṣùgbọ́n tó ṣe pọ́lọ̀ tó bá sọ̀rọ̀ àgbéga lélẹ́ yìí báyìí láàrin rẹ̀ àti ànábì wa nuhu alayhi salam kọ́rùnù mẹ́wàá ní bẹ láàrin wọn kí ni ń jẹ́ kọ́rùnù lọ́dọ̀ àwọn oníṣirò wọ́n ní kọ́rùnù ọgọ́rùn ọdún ló máa ń jẹ́ bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún ló máa ń jẹ́ bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé tí ọgọ́rùn ọdún bá pé mẹ́wàá ó di kíni ó di ẹgbẹ̀rún ọdún a jẹ́ pé láàrin láàrin ìgbà tí anabi adam aleyhi salam ti ń bẹ tó fi wá kú kó tó di pé wọ́n bí láàrin ìgbà tó ń ti ń bẹ sígbà tí wọ́n tó bí anabi nuhu aleyhi salam arikini ari ẹgbẹ̀rún kan ọdún tá ní kọ́rùnù ìtumọ̀ rẹ̀ ní ọgọ́rùn ọdún a sì sọ wípé àsìkò tí wọ́n bí Nuh aleyhi salam sí ó jẹ́ ọdún one twenty six one twenty six lẹ́yìn ìgbà tí Ádámù aleyhi salam kú yẹnni pé láàrin bíbẹ anabi Adam sí ìgbà tí wọ́n tó bí Nuh aleyhi salam ten century ẹni bẹ láàrin kọ́rùnù náà làwọn olóyìnbó ń pè ní century ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n kọ́rùnù tó lè túmọ̀ sí nǹkan mi kọ́rùnù ó lè túmọ̀ sí nǹkan mi ó lè túmọ̀ sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́yìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́yìn tí ọjà yìí pé àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tiẹ̀ tẹ́ ẹjọ́ dẹ́rọ̀ á pè wọ́n ní kọ́rùnù ńgbà tẹ́yìn bá lọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mi ó tún tẹ̀lé wọn táwọn eléyìí náà bá lọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mi ó tún tẹ̀lé wọn eléyìí tó ṣe yìí pé ìṣirò rẹ̀ lè ju ọgọ́rùn ọdún lọ. ó sì lè má tó ọgọ́rùn ọdún àbí aha ẹ sọ pé generation so ìṣirò ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn kan ó lè tó ọgọ́rùn ọdún ó lè ju ọgọ́rùn ọdún lọ ó sì lè má tó ọgọ́rùn ọdún kí wọ́n á kọ́rùnù mẹ́wàá ẹni bẹ Adam aleyhi àti anabi kí ni túmọ̀ ṣéṣù yan ọlọ́gọ́gọ́rùn ọdún ni àbí èyí tó túmọ̀ sí ẹlẹgbẹjẹgbẹ àwọn èèyàn tọ ọ̀rọ̀ oríṣi méjèèjì oná làwọn olùmọ̀sọ ọ̀rọ̀ oríṣi méjèèjì làwọn olùmọ̀sọ wọn bẹ́ẹ̀ nu ẹni sọ pé ẹlẹgbẹjẹgbẹ àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣi mẹ́wàá ẹni bẹ láàrin nù àti Adam aleyhi masalam a sì mà bí àwọn èèyàn tó síwájú nù àwọn máa ń sẹ̀mí lọ́nà sẹ́mi wọn máa ń gùn gidigidi yéésà àwọn èèyàn tó máa ń lo bí ọgọ́ta ọdún àádọ́rin ọdún ọgọ́rin ọdún bíi tiwa yìí báyìí ọ̀nbẹ́nu wa ẹni tó ti kó lọ ẹgbẹ̀rún ọdún tó bá pé generation jẹ́ ẹgbẹ̀rún ọdún generation mi tó wá tẹ̀lé ńkọ́ generation mi tó tẹ̀lé àwọn eléyìí ńkọ́ generation mi tó tẹ̀lé àwọn eléyìí ńkọ́ ajẹ́pẹ́tà bá kọ́rùnù sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ rọ̀ wípé ìgbà tí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tán jẹ́ rọ̀ ìpele mẹ́wàá ní ń bẹ láàrin Ádámù àti Nuhu a jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún ọdún ní ń bẹ láàrin Ádámù alayhi salam àti Nuhu alayhi salam. bẹ́ẹ̀ sì ni a rí i pé eléyìí jẹ́ bẹ́ẹ̀ nípa pé a lè ti dànù àlè ti dànù wípé nínú sọmọ kọrùn òun náà tún ni ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tọjẹ pé wọ́n jọ jẹ ìrọ ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni wa kam ahlakna minal quruni min ba'di Nuh mélòó mélòó nínú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ rọ ìpele lẹ́yìn ìpele la ti parun lẹ́yìn Nuh alayhi tẹmọkẹ ní túmọ̀ rẹ̀ ń bẹ ń pé àìmọye ọgọ́rùn ọdún tá a ti parun mo rò pé yé wa ìyẹn ni pé mélòó mélòó lẹlẹgbẹjẹgbẹ àwọn èèyàn tí wọ́n jẹrọ ìpele lẹ́yìn ìpele la ti parun lẹ́yìn tànàbì Nuh alayhi salam Ọlọ́run ọba tún sọ níbòmí ó ní thumma ansha'na min ba'dihim qarnan akharin lẹ́yìn àwọn eléyẹn la tún wá pilẹ̀sẹ̀ dá àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn míì táwọn náà tún jẹ́ rọ̀ ajẹ́pẹ́ kọ́rùnù ìtumọ̀ méjì tó máa mú wa nù tọ́ba sọ pé kọ́rùnù ìtumọ̀ rẹ̀ lọ́gọ́rùn ọdún ajẹ́pẹ́ láàrin Adam aleyhi sẹlẹm àti Nuh aleyhi sẹlẹm kọ́rùnù mẹ́wàá ti ń bẹ láàrin wọn ó sì rò ẹgbẹ̀rún ọdún tọ́ba sì jẹ́ pé kọ́rùnù ìtumọ̀ rẹ̀ tí ó wá nínú hadith tánàbí gbà lérò òun náà ní pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tó ń jọ jẹ́rọ̀ ìpele lẹ́yìn ìpele oríṣi mẹ́wàá ìní ń bẹ láàrin ádámù aleyhi sẹlẹm àti nuhu aleyhi sẹlẹm ajẹ́pẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún ọdún àìníye ní ń bẹ láàrin ádámù aleyhi sẹlẹm àti nuhu aleyhi sẹlẹm. nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ mi eléyìí tí alimami bukhari tó gbé jáde gba ọ̀nà tiẹ̀ gbọ́dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma ibn abbas kana bayna ádámù wa Nuhin asharatu qurun ó ní kọ́rùnù mẹ́wàá ẹni ń bẹ láàrin ádámù àti Nuh ọlọ́lọ́ nǹkan máa bá àwọn méjèèjì tẹ́mọ̀ pé lè kò sí information tuntun bẹ̀ ó ti wá nínú àdéhìí tó síwájú eléyìí tí Abu Umama gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kí ni tuntun Ibn Abbas ni kulluhum ala al-islam gbogbo wọn wọn wà lórí pé islam ni wọn ń ṣe gbogbo wọn wà lórí pé islam ni wọn ń ṣe kulluhum Ibn Abbas sọ yìí ọfẹ fún kọrùnù nítumọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tí wọn jẹrọ ìpele lẹ́yìn ìpele ọfẹ fún lágbára lórí pé nǹkan gbàlérò pẹ̀lú kọrùnù ní hundred years kulluhum gbogbo wọn ṣé kulluhum gbogbo ọdún ni wọn máa sọ pé gbogbo wọn tí wọn máa ń lo gbogbo wọn fọdún rárá ìyẹn ni kí gbogbo àwọn èèyàn tán jẹ́ lẹ́gbẹ́jẹgbẹ́ wọn láàrin ìgbà wọn gbogbo wọn ìsìláàmù ni wọ́n ń ṣe alihamudulilayi ìdínú tí wọ́n fi pe àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ìtàn gbèsè ayé anabi nuhu aleyhi salam àti báwo gan-an ló ṣe jẹ́ wípé ká sọ ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ló síwájú kó tó di wípé gbogbo ẹ̀ dàrú a jẹ́ pé kí ni ìtàn ìbẹ̀rẹ̀ ṣẹbọ sọ̀lọ̀ tọ gbogbo wọn wà lórí islam amadukwe fọlọ Ọlọ́run ọba tó ṣàánú wa tó ṣàwa náà ní mùsùlùmí ìsìláàmù ló síwájú kí ìṣẹbọsọlọ ọba tó yọjú ìṣẹbọsọlọ àjòjìní àjòjìní nínú ìgbésí ayé ọmọ èèyàn àkọ́kọ́ ntọmọ èèyàn àkọ́kọ́ dáàmà òun náà ní ká sọ Ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ká sìn lóun nìkan ká má fi nǹkan kan ṣorogún nínú ìjọsìn ẹnìkan bá wà wò àwọn àwùjọ táwa ń gbé ó ṣeé ṣe kọ́ sọ pé ẹbọ ló síwájú kọ́nà àwọn tó máa dá lónìí yorùbá máa ń dá wọn kà wọ́n máa fi kọ́ ni ike ẹ̀sìn àbáláyé kan làwọn báláyé ẹ̀sìn àdàmàdì ní islam ẹ̀sìn àdàmàdì ní ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ńgbà tó yẹ pé ibi tẹ́yìn dàgbà sí àti bẹ́ẹ̀ ṣe gbọ́n jù níta ẹ̀ rí náà lẹ́ fi ń sọ̀rọ̀ ó lè jẹ́ pé àwọn baba ńlá ẹbọ làwọn ń ṣe níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ̀ bá ń sọ̀tàn gbèsè ayé ọmọ èèyàn láti bẹ̀rẹ̀ èèyàn lókè pẹ̀ yìí kí ló bẹ̀rẹ̀ alìsílám wa ń sọ̀rọ̀ tẹ́nìkan bá ń sọ pé bẹ̀rẹ̀ tẹ́nìkan bá sọ pé islam ló bẹ̀rẹ̀ wa wo ìpìlẹ̀ ọmọ èèyàn torí pé àwa ní èèyàn ni wa á yàtọ̀ sí àwọn èèyàn àkọ́kọ́ a jẹ́ pé ẹni tó sọ pé islam bẹ̀rẹ̀ tẹ̀wọ̀n ju tẹni tó sọ pé lọ torí pé gbogbo wa kullukum li Adam gbogbo yín ọmọ ádámà ni ádámù aleyhi sàlám àti gbogbo àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tètè ìpele ẹlẹ́gbẹ́jẹgbé èèyàn ìpele lẹ́yìn ìpele lẹ́yìn ìpele títí lórí ìpele mẹ́wàá gbogbo wọn wà lórí Islam gbogbo wọn wà lórí Islam àdúpẹ́ fọlọ́ tó tẹ́lẹ̀ báyìí wa anabi nuhu aleyhi sàlám ọlọ́run ọba ran nígbà wo nígbà tí nǹkan dàrú àwọn èèyàn fi ìsìláàmù sílẹ̀ wọ́n láwọn ò ṣe ìsìláàmù mọ́ wọ́n ti dẹni tí ń ṣẹbọ báyìí wọ́n pẹ̀sìn wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn ọlọ́run fẹ́ dá wọn padà sípò ẹ fẹ́ bọ́lẹ̀ ẹ fò sálẹ̀ ọlọ́run ọba nìkan ní kẹ́ ẹ máa sìn ẹ ti àánú lẹ̀ ẹ bọ́ sójú ọ̀nà ẹ yé ṣe kèfèrí sọ́lọ́run ìdí tọ́lọ̀ fi rán ànábì nù alayhi salam kó lè bá a jẹ́ ìkẹ́ fún gbogbo èèyàn nígbà yẹn ìdí tí nóhù fi jẹ́ àkọ́kọ́ ọ̀ránṣẹ́ nù kí ló dé tó fi jẹ́ àkọ́kọ́ ọ̀ránṣẹ́ nítorí pé lórí kóhun tó dé yẹn ìní dàrú ọlọ́run wa rán pé wàá pè wọ́n padà sí ojú ọ̀nà nítorí kéjọ́ máa sọ pé nóhù ìní ránṣẹ́ àkọ́kọ́ ẹlòmíràn máa sọ pé ádámù ńkọ́ Ìdírísù ńkọ́ àwọn ànábì ànábì tó ti síwájú yìí ńkọ́ ẹtìrì nù hadith Abu Abu Umama radiyallahu anhu ikpe ọkùnrin kan bi ànábì sallallahu alayhi wa sallam pé Ádámù alayhi salam ànábìyun hu pé Ádámù ọlọ́ọ̀lọ́n kò máa bá sànàbì ọlọ́ọ̀ni ànábì ni ànábì ọlọ́ọ̀ni ẹ sì máa pàwọn àánú Islam àyè tayọ bí tọ́ bá ní ká dúró ànábì lá ànábì ọlọ́ọ̀ni tó wá sọ pé mukallamun ẹni tó lọ́n bá sọ̀rọ̀ ajẹ́pẹ́ ádámù yìí ṣe ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n kí ló jẹ́ ànábì ọlọ́run jíjẹ́ ànábì kéré sí jíjẹ́ ìránṣẹ́ ọlọ́run èèyàn wá lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì náà torí ẹ̀ la sọ pé gbogbo ìránṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run náà àmọ́ kìí ṣe gbogbo ànábì ni ìránṣẹ́ ọlọ́run ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé nǹkan kan oríṣi kan náà kọ́kọ́ ṣẹlẹ̀ sáwọn méjèèjì òun náà ní kọ́lọ́ ọ̀ràn màlẹ́kà sí Malika ìwà jíṣẹ́ ọlọ́run fún un tẹ ẹ̀rọ wẹ̀ lẹ́yìn ó ti kọ́kọ́ sọ wọn dànàbí ẹnikẹ́ni tọ́lọ́n bá rán màlẹ́kà sí màlẹ́kà ìwà sọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́n fi ràn ọ́ fún un wa jẹ fún un òun náà gbọ́ ó ti dànàbí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá sọ fún yín pé ọ̀rọ̀ tá a sọ fún ọ yìí o dandan gbà ìwọ náà gbọ́dọ̀ jíṣẹ́ rẹ̀ fẹ́ lómi onítàn dikini ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ni kẹ́ ẹ máa túmọ̀ rẹ̀ kìí sò jíṣẹ́ tó ti jíṣẹ́ wọ́n ránṣẹ́ ni a messenger ìránṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ránṣẹ́ tó bá wá fẹ́ pé ipò jíjẹ́ ránṣẹ́ yìí yóò ṣe kí ni yóò jíṣẹ́ o torí ẹ máa túmọ̀ rẹ̀ pé ìránṣẹ́ ọlọ́run ẹ máa túmọ̀ rẹ̀ pé ti dàrú mọ́ pọ̀lọpọ̀ lójú nìsín tí bá yẹn sọ̀rọ̀ ọlọ́run ní yorùbá lẹ́bù wọ́n yìí pé òjíṣẹ́ ọlọ́run ni wọn náà iṣẹ́ ọlọ́run wò là ń ló ti rán wa mo rò pé ń yé yín nítaná bí sọ fáwọn èèyàn làwa ń tuntun sọ fún àwọn èèyàn torí rẹ̀ ìránṣẹ́ ọlọ́run tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ yorùbá rí i pé yorùbá gan pé ìránṣẹ́ ọlọ́run bó lọ́lọ́run ṣe rán tẹ̀mọ̀ pé gbogbo rọ́tẹ́ máa ń pa ní ìsìntẹ́nìkan máa ń pera rẹ̀ the messenger kìnnìkan prophetic kìnnìkan apostolic kìíní mo rò pé iye torí pé tùmọ̀ gbogbo ẹ̀ náà ní ìránṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ tá ń rán ọ. rẹ telegram wo fi ránṣẹ́ sí ọ. tó a jẹ́ pé ànábì àti ìránṣẹ́ nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ sáwọn méjèèjì bákan náà pé màlẹ́kà wà bá wọn màlẹ́kà sì jí sí fún wọn. ẹni tí wọ́n bá sọ pé dandan ni ń pè ní ẹni tí wọn sọ pé jẹ́ wọn sọ fún pé jẹ́ ń pè ní kíni nàbí ẹ wá bá ń gbé yẹ̀wò nàbí yìí ni Adam aleyhi sẹlẹm ǹjẹ́ tí ọlọ́run bá ránṣẹ́ sí tí màlẹ́kà wá jíṣẹ́ fún tí ọlọ́run ò sì sọ pé jẹ́ sẹ́nìkan eléyìí tó mú mẹ́jẹ rọ́sùl ǹjẹ́ tí Adam bá wá kó àwọn ọmọ rẹ̀ jọ ǹjẹ́ tí ádámù bá sọ fáwọn ọmọ rẹ̀ sọ́sẹ́ lọ kọ̀sẹ́ lọ torí pé ń ṣe lọ́lọ́run ọbọ ò ṣe ń tú láàsì fún pé kọ́ jẹ́ iṣẹ́ yìí ṣùgbọ́n lọ́run ọbọ ọkọ̀ fún láti sọ fẹ́ lómi ọ̀rùkọ ẹ̀rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó máa ń pè rọ̀ṣù dandan ó gbọ́dọ̀ jíṣẹ́ tí ó bá jíṣẹ́ lọ. yá ayyuhar rasulu balligh ma unzila ilayk ìwọ ìránṣẹ́ wa máa jẹ́ iṣẹ́ tá a fi ránṣẹ́ sí ọ tó là. aha tó bẹ́ẹ̀ làwọn àwọn rúṣùlù ṣùgbọ́n ànábì ń tiẹ̀ ń tán sọ fún un tó bá fẹ́ kọ́ má sọ fẹ́ nìkan kan kọ̀ṣẹ́ lọ tó bá sọ fún yàn kò burú wọ́n wá ní tí ànábì yàn ọba wa sọ fún yàn tí aláǹfààní iṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ sí gbé Adam ní ìsìn alayhi salam ká pé gbogbo ntọ́lọ̀ ń bá sọ fún kọ̀ sọ fún yàn kí aláǹfààní rẹ̀ láàrin àwọn èèyàn a ọlànfààní tọ́pọ̀ nítorí pé ẹnì pé èèyàn nù gbogbo èèyàn sísè ń bẹ pẹ̀lú rẹ̀ bó wọn jẹ́ sí àwọn ọmọ rẹ̀ ni àwọn èèyàn wọn wo bàbá wọn kí ni ṣe àwọn náà ṣe kí lọ́ pàtì àwọn náà pàtì látàrí ntọ́lọ̀ wọn bá sọ fún pé kó ṣe ṣe ntọ́lọ̀ ní ṣe kò ní ṣe táwọn ọmọ bá ti rí táwọn náà tó àǹfààní tó wà nbẹ tó ń tipa nàbì lè má sọ̀rọ̀ bọtà àwọn èèyàn rẹ̀ ọmọ wà wòkọsì rẹ̀ eléyìí jẹba tọba rí bá Nuh alayhi salam òun là kọ́kọ́ ìránṣẹ́ Ọlọ́run ọba wa tọlọ́run ọba fi ránṣẹ́ sílẹ̀ ayé nítorí pé Nuh ńṣe lọ́lọ́run ọba fi ránṣẹ́ lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan dàrú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní bọgi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọpẹ. wọ́n ti fi ọlọ́run ọba sílẹ̀ wọn ò ìdí ni tọ́lọ̀ fi ránú tọ́ ọmọ ọdún mélòó wọ́n láwọn èèyàn rẹ̀ àwọn èèyàn nù alayhi salam kí ló kọ́ wọn irú èèyàn wo wọ́n ń pè wọ́n wọ́n máa ń pè wọ́n ní àwọn ará àwọn ará ńlá àwọn èèyàn rasib ńlá àwọn èèyàn Nuh alayhi salam ọmọ ọdún mélòó wa ni Nuh wà tọ́lọ̀ fi ṣe ní ìránṣẹ́ rẹ̀ sẹ́bẹ̀yìn ti mọ̀ yín pé nínú alukur'an ọlọ́wọ́n bá sọ fún wa nínú suratul ankabut ayà kẹrìnlá ọlọ́wọ́n ní ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta lànàbì Nuh àṣẹ láàrin àwọn èèyàn rẹ̀ tí fi ń jíṣẹ́ fọlọ́ nine hundred and fifty years ńlọ ṣètì fi ń jíṣẹ́ fọlọ́ ǹjẹ́ ọmọ ọdún mélòó wà nínú àwa ọlọ́run tún á sọ fún wa ẹ má kíyèsí o ọlọ́run ó sọ fún wa pé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ sáwọn èèyàn náà tọ́lọ́run bá pa wọ́n run tán ǹjẹ́ ọdún mélòó nínú hà tún lò láyé kótó di pọ́ wá kú ọlọ́run ó sọ yún náà fún wa kò sì sọ fún wa ọmọ ọdún mélòó ló wà tóun fi ṣe ní ìránṣẹ́ òun àmọ́ sọ iye ọdún tó lò tí fi ń jíṣẹ́ fáwọn èèyàn torí pò ń lọ pàtàkì fẹ́ni tó bá fẹ́ mọ̀ nípa àgbésí ayé Nóà tí ó fi ma báwo ni ìṣe kèfèrí ti ṣe lágbára tó lọ́kàn àwọn èèyàn rẹ̀ àti bó wọn ṣe jẹ́ alágídí tọ́jọ́ ga gbogbo alágídí èèyàn jíṣẹ́ ẹyọ fún yín fún odidi nine hundred and fifty years ẹni tó sì gbàgbọ́ wọn ò ju díẹ̀ lọ ọdún mélòó wa ni Nóà alayhi salam nígbà tó lọ ń ṣe a rí ọrọ a rí ọ̀rọ̀ oríṣiríṣi lọ́dọ̀ àwọn olùmọ̀ ọrọ yìí ń lọ bí oríṣi mẹ́ta ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn lánàbì Nuh alayhi salam ó wà lọ́mọ àádọ́ta ọdún nígbà tó lọ́wọ́ bá ṣe ní ìrànṣẹ́ years oríṣi kejì wọn lo ẹ yọ máa wò pé irú ọdún yìí ọdún yìí àwa ẹ tẹnìkan sọ hundred years yóò ti yóò ti gbó débi pàwọ rẹ kó ti ká àwọn ti wéjọ àwọn bí ìgbà tó hundred years ti wá ti sìn bóyá bíi one years ni àbí ká ten years nínú ìṣirò bára tí tọ kẹta Abbas sọ eléyìí. ọlọ́wà ni ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ó di four hundred and eighty years ńlọ́wà kọ́lọ̀ wọn bó tó ránṣẹ́ tẹ́bá wá fi nine hundred and fifty tẹ́bá fi kún four hundred and eighty ó di kíni ẹ́ one thousand three hundred and àbí four hundred and thirty allah wọn ò tún wá sọ fún wa ọdún tó tún lò lẹ́yìn ìgbà tó lọ ńlá wọn ò sọ fún wa tó adúpẹ́ fọlọ́ kọ́lọ̀ kó fa àlùbáríkà sí ìgbésí ayé oníkálukú wa náà a ti mọ̀ pé nínú ìjọta anábì sallallahu alaihi wasallam àárín sixty ó lé díẹ̀ iná nígbésí ayé tiwa tó ọlọ́wọ́n bá fa àwọn àsìkò olóore olóore olóore ó fi jàrọ gígùn ẹ̀mí yẹn fáwa. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر 1000 divided by 12 kí ni ó fún wa what ẹ̀yin pure mathematician it's <laughs> kí ni na. eighty three point eight yẹn ni pé eighty three months tàbí eighty three years point eight months orúkàn tó bá fi kún thirty tó ti lò torí pé alhamdulilah iye lè lọ́tún kọ́dúrú mélòó ló ti bọ̀ báyìí wọn náà fi wọn kúnra wọn fi wọn kúnra ó rí i pé wọn náà ti súnmọ́ thousand lọ alhamdulilah àmọ́ tó bá pé oorun ló fi ń sùn sọ́run pé tiẹ̀ bọ́. o sàǹfààní ń bẹ ọkàn ń lọ lásán kàn ń lọ lásán náà ni so gbogbo orí eléyìí ọlọ́run ọba fi jàrọ ẹ̀mí gúngún orí ètò wà fáwọn aṣíwájú ọlọ́run fi jàrọ rẹ̀ fúnjọ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú alukur'an a rí i pé ibẹ̀ láti lè máa àwọn tó ti lọ àbí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam tó àbí ká pé pé àwọn àwé kan tó ti síwájú báyà mẹ́jẹ̀mú láíláí báyà mẹ́jẹ̀mú tuntun bíbélì kan lọ́mọ àlọ́kà irọ́ kún bẹ̀ bàjẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ọ̀jọ́ ra wọn kún bẹ̀ adúpẹ́ fọlọ́n ọlọ́run ti sàlàyé gbogbo eléyìí fún wa nínú alukur'an nínú àwọn àyè yìí àwọn àyè yìí pọ̀ gan tọ́lọ́n ti sọ̀rọ̀ Nuh aleyhi salam kódà ọlọ́run sọ dórí ikú tún sọ súrà òdìdí kankalẹ̀ tá a mọ̀ sí súrà tó kíni súrà tó Nuh aleyhi salam tó ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó wá nínú suratu hold eléyìí tó wá nínú suratu hold láti àyà twenty five lọ síwájú tó eléyìí látírì tá a máa sọ̀rọ̀ lé lórí. ni pé a ti mà wípé láti ìgbà tó mi ti kọ́kọ́ dórí èpẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ni wọ́n ń sìn wọn ò nǹkan mí ìyàtọ̀ sí Allah ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma lẹ́yìn ìgbà tó sọ wípé kọ́rùnù ìyẹn ni pé àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n jẹ́ irọ́ ìpele lẹ́yìn ìpele oríṣi mẹ́wàá ìní ń bẹ láàrin Adam aleyhi sẹlẹm àti Nuh aleyhi sẹlẹm ó wá sí àfikún wípé gbogbo wọn bẹ lórí al-Islam eléyìí àwọn olùmọ́ni ó ti àlọ́kàn táwọn míì ń pa nípa kọ́ọ́bílà kọ́ọ́bílà sẹ́mọ̀kọ́mọ ádámà nù tóun àti ọmọ ìyá rẹ̀ hábílà tí wọ́n jà sóbìnrin obìnrin tó yẹ kí hábìlì ọ̀fẹ́ kọ́bìlì aràn rí ipò ńlò wọn fẹ́ nítorí pé ẹni tó ń jọ bí àwọn níbejì ni torí pé ẹni tó ń jọ bí kọ́bìlà pẹ̀lú rẹ̀ lóbìnrin ọ̀rẹ́wà púpọ̀ yàtọ̀ sẹ́ni tí wọ́n jọ bí hábìlà pẹ̀lú tiẹ̀ lóbìnrin òun burẹ́wà ẹni tí wọ́n wá bí pẹ̀lú hábìlà ló yẹ kí kọ́bìlà ọ̀fẹ́ nígbà tó ti pẹ́ ni tí wọ́n bí pẹ̀lú kọ́bílà lọ́yẹ kí hábílà ọ̀fẹ́ ádámù aleyhi salam ọwọ́ afẹ́ tòbí ti ṣe ń túbọ̀ látẹ̀yìn wípé ẹni tí wọ́n bí pẹ̀lú kọ́bílà kí hábílà ọ̀fẹ́ ẹni tí wọ́n bí pẹ̀lú hábílà kí kọ́bílà ọ̀fẹ́ kọ́bílà wa fẹ́ yí òfin yìí padà wípé èyí tó rẹwà tí wọ́n bí pẹ̀lú òun lòun yàfẹ́ òun ní fẹ́ èyí tí wọ́n bí pẹ̀lú hábílà eléyìí tó jẹ́ òbúrẹ́wà tẹ́sí máa ń pè òfin tọ́lọ́run bá fi lélẹ̀ nígbà kan kò sí takò nígbà tó ṣe pé òfin yẹn wọ́n ti parẹ́ nìsín wọ́n ti parẹ́ nìsín kò sí nínú òfin tá a gbọ́dọ̀ tẹ̀lé ma kọ́ ọmọ wa fẹ́ àbúrò rẹ àbẹ́gbọ́n rẹ tíya kan náà bàbá kan náà jọ bí yín kò sáàyè fún ma sòṣùgbọ́n nígbà yẹn yíyàtọ̀ ìgbà tí wọ́n bí wọn síra wọn ó ti tó ṣe wọ́n lẹ́lẹ́tọ̀ ara wọn wọn nígbà tí yàrá wa bá fẹ́ bí ma ìbejì ló máa ń bí yóò bí ọkùnrin kan pẹ̀lú obìnrin kan nítorí ká lè bá a kí gbogbo wa yóò lè wáyé náà ni. tọ ẹni tí ó wá yẹ ẹni tí wọn bá wá bí nínú oyún yìí tọ́jú obìnrin yóò fẹ́ ẹni tí wọn bá bí nínú oyún mi tọ́jú ọkùnrin ọkùnrin tí wọn á jọ bí eléyìí òun ọ̀fẹ́ obìnrin míì tí wọn bá bí nínú oyún mi kọ́ bí làwọn afẹ́ kí eléyìí ó yí padà torí ọrẹwà kọrẹwà ẹwà tí ń dá nǹkan lẹ̀ láyé ọjọ́ ti pẹ́ ádámù aleyhi sẹlẹm àwọn wá fi yé wọn pé òfin ọlọ́run ò ṣe é takò ẹnìkan ò lè tapá sí kó gbélé ayé gbádùn ẹni tó lè mú ni páàní ṣe bẹ́ẹ̀ mà òun náà ni kóníkálukú nínú yín kó mú nǹkan kan kó fi ṣe ìtọrọ láti fi wá ojú ọlọ́run lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí habila ó mú àgbòtọ́ da eléyìí tó yójú nínú àwọn àgbòtọ́ ní òun fi ṣe ìtọrọ ó gbé lọ sáyè tí ádámù ní kò gbé lọ gbàtó ṣe pé darandaran lò kọ́bílà tó jẹ́ àgbẹ̀ ètò burú tí ọ̀dà jù nínú nǹkan ọ̀gbìn rẹ̀ lọ́lọ́ kó jáde ló gbé síbẹ̀ ìpè tó nù wọ́n sì ní ẹni tọ́lọ́run bá gba ẹni tó fi ṣètọrọ ní ìgbà náà iná wà láti sánmà yóò jó àwọn méjèèjì gbé ntí wọn ni kò gbé kalẹ̀ kalẹ̀ so iná wà láti sánmà ó gbé àgbò ṣùgbọ́n ntí kọ́bílà fi kalẹ̀ ibẹ̀ náà lọ bẹ́ẹ̀ rù rẹ̀ ètò túmọ̀ sí pé òfin yẹn ò gbọ́dọ̀ yí padà ìgbà náà ni kọ́bílà wa sọ pé la ọkùtùlánà máa pa ọ́ máa pa ọ́ òkè pípa lọ́wọ́ kàn pípa lọ́kàn. ó túmọ̀ sí pé pípa máa pọ̀ máa pọ̀ ìlànà àwọn ẹni tọ́jọ́ pé wọ́n lẹ́ni ọ̀lẹ́ èèyàn ló máa ń wá láti pa ọ̀tá rẹ̀ ọ̀lẹ́ èèyàn ló máa ń wá láti ọ̀tá rẹ̀ ń sùtà torí pé ọ̀rọ̀ ẹ̀hẹ́n nígbà tó yẹ pé tiẹ̀ bọ́ sí lónìí ìwọ náà sòkòtò rẹ yóò le lọ́nà tó fi jẹ́ pé tí wọ́n náà fẹ́ iná ó ń sọ pé ah, àbùrọ̀ pọ̀ pa mí innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run ọba ìtẹ́wọ́ gba nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn àfi lọ́dọ̀ ẹni tó bá ń payọ̀ ọlọ́run wọ́ payọ̀ ọlọ́run lọ́fàá ló fi fẹ́ẹ̀lì dédé kúkúrú ọ̀sà padà pa Hábílà ó lè yàn àkọ́kọ́ tó kọ́kọ́ pẹ́ ní àkọ́kọ́ lókè pẹ́ yìí anabi sallallahu alayhi wa ìwọ fi ti nàìjíríà ṣàpèjúwe àdúrà àwọn tó ń pàǹpà àbòsí ní nàìjíríà ti wáyé lónìí ṣé ti Zamfara lọ fẹ́ sọ ni àbí ti bòmí àbí èyí tí wọ́n ń ṣe ní àwọn ehm, Borno state àbí èyí tí ń ṣẹlẹ̀ ní Yobe Adamawa Boko Haram gbogbo táwọn wọ̀nyẹn ń pa nípakúpa kọ́bí lọ́wọ́ máa ní commission bẹ́ẹ̀ ẹ̀wà àdúrà àwọn èèyàn táwọn àlùtò lágbára láyé náà ń pa nípa àbòsí wọ́n kàn da bọ́ǹbù lẹ̀ nídàkúdà irú ètò Russia ń ṣe ní Ghouta ní ìsìn ní Sòríyà lẹ́bàá Dimashq ẹ̀wòye commission ti kọ́ bílà náà ní bẹ̀ kò túmọ̀ sí pé àwọn ọ̀daràn yìí náà lọ àmọ́ eléyìí wọ́n máa gba commission bẹ̀ toró ń lo fi súnà yẹn lélẹ̀ ẹ̀wà àwọn èèyàn tọ́pa ní Iraq ti Bush tọ́pa ẹ̀wòye commission ti kọ́ bílà náà tún ní bẹ̀ wàhálù màjàrà ọlọ́ọ̀dàkùn akramakumullah kẹjẹ ni tó ọkọ fi dáadáa lélẹ̀ lọdà o kẹsì kẹjẹ àkọ́kọ́ ẹni tó ọkọ fa ìdá lélẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn kàn fi lẹ́yìn ṣàpèjúwe fún wa ni torí pé man sanna sunnatan hasana àdìsí tún wà báwọn gbogbo ẹni tó bá pé ìlànà tó dáa ni wọn fi lélẹ̀ ọmọ gbalada gbogbo ẹni tó náà bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọn tún máa ní commission bẹ́ẹ̀ ẹni tó bá sì sanna sunnatan sayyi'a tó ẹkọ náà burúkú ló gbogbo ẹni tó sì tún tẹ̀lé tiẹ̀ lórí rẹ̀ òun náà tún máa ní commission nù rẹ̀ wọn náà máa ní commission nù ẹ̀ kọ́lọ́n sànù wa. tọ́ ọ̀rọ̀ tí Ibn Abbas sọ pé kọ́ọ̀nù mẹ́wàá yẹn orí Islam wọn wà ó ti àlọ́ tí wọ́n ń padànù nípa pé kọ́bílà nígbà tó ti rí pò ń sórí ibú wọn lọ bẹ̀rẹ̀ sí ní bọ́ná àtòun àtàwọn ọmọ rẹ̀ sórí wáyà yẹn ò ṣe déédéé torí pé Ibn Abbas sọ pé kulluhum alẹ́ islam gbogbo wọn islam ni wọ́n ń ṣe ó túmọ̀ sí kọ́ fílà gan tó ń ti bó ti ṣe jọ́daràn tó já pààyàn islam ló náà ṣe fún. tọ́ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ sọ́lọ̀ ṣáájú kí nuh aleyhi salam kọ́lọ̀ ó tó ránṣẹ́ kí ló wá dé tí ẹbọ fi bẹ̀rẹ̀. alimami bukhari rahimahullah nínú sahihi rẹ̀ ó ìgbà wa kan wa níbi tó ti fẹ́ ní kìtàbù tafsir nítorí pé nínú tírà sahih bukhari tírà kan wà táǹkì ní kìtàbù tafsir bẹ́ẹ̀ náà ló wà nù sahih muslim bẹ́ẹ̀ náà ló wà nù àwọn tírà mi. níbi tọ́lọ̀ ti sọ pé wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a wa la yaghutha wa ya'uqa wa nasra. ẹ má pa àwọn ẹ má pa àwọn òòṣà yín tì o àwọn òòṣà òòṣà suwaa ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ òòṣà yàrúkọ ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ òòṣà yagusa ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ òòṣà nasra ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ márùn. níbi tí imaamu bukhari tó ti fẹ́ sọ̀rọ̀ tafsiri nípa àyà yìí ọgbà ìgbàwọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma oní hadihi asma'u rijalin salihin min qawmi nuh. ó wada wádà sùwáà yàgùtà yàrúkọ àti násù gbogbo àwọn eléyìí báyìí orúkọ àwọn ẹni rere ni wọ́n nínú àwọn èèyàn Nuh alayhi salam wọ́n lẹ́ni rere ni wọ́n jẹ nínú àwọn èèyàn Nuh alayhi salam àwọn èèyàn yìí falamma halaku ní ìgbà tí wọ́n ṣaláìsí tí wọ́n kú. táwọn èèyàn di pé wọn ò rí wọn má awha ash-shaytanu fiha awha ila wa ránṣẹ́ si àwọn èèyàn wọn tó ṣẹ́kù àníṣebo ila majalisihim ìpè ẹgbẹ́ ìrè ẹgbẹ́ ìrè wọn si ààyè wọn tí wọ́n ti máa jókòó níbùpéjọ yín bíi town hall ibi tí máa péjọ àwọn èèyàn yìí fiha ẹgbẹ́ ìrè wọn sáyè tí wọ́n máa jókòó sí ní ibùpéjọ yín wasammuha bi asma'ihim ẹ sì máa pé eré èèyàn kọ̀ọ̀kan nínú wọn ló kọ rẹ̀. tẹ́bà gbẹ ti wọ́dù ẹgbẹ́ wọ́dù suwa yaghus ya'uq nas ẹsẹ bẹ́ẹ̀ fafa'alu wọ́n sì gbọ́ sí ṣètọ́ni lẹ́nu wọ́n gbèrè wọn àwọn eré yìí ń bẹ́ńbẹ́ níbùpéjọ ọ̀lú town city àbí city hall town hall fẹlẹm tí ọbẹt ẹnìkan kò sí wọn o sẹmọ pé àwọn tó gbẹ náà ni wọn sì máa tọfà táwọn fi gbẹ wọn àwọn gbẹ wọn nítorí pé ẹni rè ni wọn ẹni rè àrímá àwòrán rẹ ṣẹ́kù á fi máa rántí wọn. ọ àwọn èèyàn nù àwọn bàbá gidi nù àwọn bàbá rere nìyẹn. tọ́ hàtẹ́ idha halaka ulaik ọ̀nbẹ́bẹ́ títí táwọn bàbá tó gbẹ àwọn ọ̀dọ́ tó gbẹ àwọn èèyàn tí ń bẹ láyé ń gbà yẹn táwọn náà fi kú. wọn tẹsán xalẹ́ẹ̀l Ibn al-Qayyim oníkàfà làṣẹlẹ̀ yìí lábẹ́. àwọn eléyìí kú àwọn èèyàn wá gbàgbé mà kò sí màmá rúbí dẹ́tì àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bọ wọn ẹ̀rí àìmọ̀kánì ṣe pípọ̀ pẹ̀lú ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ sàṣèyàn níforí balẹ̀ fún sàtórí rẹ pé gbogbo ẹni tẹ́ bá rí tí ń bọ́gi tí ń bọ́ ọ̀pẹ̀ aláìmọ̀kánì olódò burúkú ni torí pé tí ìmọ̀ bá wà àbá ojú èèyàn ò lè fọ́ débẹ̀ náà òkúta tó wáyé pé mi mọ̀ ara mi gbẹ́ igi tó ẹ pé mi ni mo fọwọ́ ara mi gbẹ́ nítorí wàá máa gbára dálẹ̀ wájú ẹ̀ kí ló ń ṣe mí kí ló ń sọpọlọ mi mo sùn ní. bẹ́ẹ̀ ni àìmọ̀kan ni máa ń pẹ̀lú ẹ̀ èyí ṣàdédé singi kọ́ máa bọ̀ pẹ̀ àyàfi pẹ̀lú agídí ẹ wà nábì Ibrahim alayhi salam nígbà tó sọ pé àwọn ère tẹ̀ ń dúró níwájú wọn ibà ṣé wọ́n ń gbọ́rọ̀ ni ṣé wọ́n ríran ni wọ́n ní àwọn ìgbọ́rọ̀ wọn ìríran náà but báwọn bàbá wa ṣe ń ṣe nù àà ẹ̀rí gidi agídí máa wà ńbẹ ní ìgbà tí wọ́n gbàgbé mà àwọn èèyàn padà dẹni tí ń bọ wọn tó bẹ́ẹ̀ náà ni nítorí ṣẹlẹ̀ nù o nítorí ṣẹlẹ̀ nù Ibn Abbas wa ni wasarat hadhihi al-awthan allati kanat fi qawmi Nuhin fi al-Arabi ba'du onílẹ̀yìn ọ̀rẹ́ yìí gbogbo samara rún yìí ńlọ́padà di tàwọn Quraysh ọ̀padà di tàwọn Quraysh náà ń bọ̀ nítorí pé amúr alukuzaaci anabi ni mo rí inú náà jahannam tí ń wọ ìfun rẹ̀ ká nínú náà jahannam kí ló dé anabi nítorí pé òun ló kó òòsàwọ jaziratul arab òun ló kó òòsàwọ erégùsù lárúbáwá tí wọ́n fi ń bọgi tí wọ́n fi ń bọ ọpẹ gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ sóná ọ̀làlà ni ṣètọ́ ni lórí wípé máa lọ sí Juda tẹ́ǹpẹ̀ ní Jidda lónìí Judda létí òkun bẹ́ẹ̀ wàá bá nǹkan kan tá a ti pèsè kalẹ̀ ń bẹ̀ lọ kó wa ní táwọn bàbá ńlá rẹ̀ ń bọ tí wọ́n ń sìnù kó kó wa fáwọn èèyàn kan ṣàlàyé ẹ̀ fún wa káwọn náà máa bọ wọn. amúrò alùkùzáì òun ló kó wa Jaziratul Arab òun ló lórí ibú àgbà tó kó òsàwọ̀ Jaziratul Arab táwọn èèyàn fi di abọ́gibọ̀ pẹ̀ sàmìkó náà ní kọmíṣàn báyìí kótó atúndìpá atúnrí láàtà atúnrí Uzza atúnrí Manata tó òun ti lọ kó gbogbo àwọn òsà náà wà òun lọ kọ́ introduce ẹ̀ sí wọn. tó eléyìí túmọ̀ sí wípé gbogbo àwọn òsà náà tẹ̀ ń rí láwùjọ tiwa náà lónìí pé òsà kìnnìkan òsà ògìyàn òòṣà pópó òòṣà ẹ̀yọ̀ Ògún Èṣù sẹ́ẹ̀rí táwọn èèyàn ń bọ̀ ẹni pé táwọn náà bá pìtàn fún yín nínú adàbíyá ti Yorùbá ẹni rẹ ni wọ́n máa ń pe gbogbo àwọn òòṣà wọn wọ́n lè sọ pé èèyàn rè kan ni láyé John ipe Ògún yẹn bóyá lágbẹ̀dẹ ni ọmọ nsẹlẹ ọmọ nsọmọ aráyé lóore ọmọ aráyé wa fi wà kan sú lọ́wọ́ yí padà lọ́ba ti rìn lọ́ba ti ń tí gbogbo ayé ń bọ̀ so bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè tàǹtí wọn náà nípò òsàkọ̀ kan kódà wọ́n lè pé èèyàn kan ló yí padà ọkàn dodo ni lọ́ba ti ń tí wọ́n ń bọ̀ gbogbo ẹ̀ lórí sírìsì sẹ́ẹ̀rí pé àlọ́ ntòbí ẹ̀bọ láyé bákan lórí gbogbo ẹni rí ẹni rí ẹni rí náà ni tí wọ́n gbẹ́ ère fún ẹni ère wa yí padà lẹ́yìn tí wọ́n gbére fún òun náà wá kúkú dọ́lọ̀ tọ́dẹ́ni rí lọ́wọ́ adẹni tí wọ́n ń bọ. Ibn Abbas ó ní gbogbo àwọn ère márààrún ó padà fìdí sọlẹ̀ sí àárín àwọn lárúbáwá bẹ́ẹ̀ náà nì nílẹ̀ Yorùbá ń bì ńkọ́ gbogbo àwọn òsà òsà òsà òsà òsà tẹ́ máa rí nílẹ̀ yorùbá yìí gbogbo àwọn ilé Ifẹ̀ kan eh, mọ̀dákẹ́kẹ́ kan ọ̀yọ́ kan tẹ́ máa ráwọn òsánbẹ̀ lóríṣiríṣi èyí tí wọ́n gbẹ tí ó sojú kóńgbà èyí tí wọ́n ṣe tí ó sojú ríndín èyí tí wọ́n gbẹ tí wọ́n dirí fún èyí tí wọ́n gbẹ tẹ́ rí lóríṣiríṣi èyí tó yẹ pé ògidì ara ni kò lẹ́sẹ̀ èyí tí wọ́n gbẹ kunte èyí tí wọ́n gbẹ bí arara wọ́n lè eh, eh, pè tó a jẹ pé ara tí wọ́n tún fi ṣe sampo nù pé irú àwọn èrè tẹ́ rí ndí ẹ̀ rí lọ ah, bẹ́ẹ̀ náà ni àwọn náà lọ wọ́n lọ duplicate ẹ̀ wá náà ni wọ́n duplicate ẹ̀ wá ni akramakumullah gbogbo ẹbọ gbogbo ẹbọ anu ni o gbogbo ẹbọ gbogbo ẹbọ ìsinani kò sórí ire ìdí ni ẹ rí i pé wọ́n gbẹ́ ère wọn kalẹ̀ lórúkọ wípé àwọn ò máa rántí wọn ní ìgbà tẹgbèrègbè tẹgbèrègbè táwọn èèyàn gbàgbé mà àwọn òòṣà yìí padà di àwọn ère yìí padà di òòṣà àwọn ère yìí padà di òòṣà wọn padà di ntọ́ njọ́sìn fún torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú Islam haram oníkà máa gbẹ́ ère haram oníkà máa gbèrè innamal khamru wal maisiru wal ansabu wal azlamu fajtanibuhu la'allakum tuflihun ọtí àti tẹ́tẹ́ títa àtàwọn èrè èrè gbẹ́ àti ká máa dá nǹkan kan lẹ̀ pé látara rẹ̀ afẹ́ máa ń tọ́pa má ìdọ̀tí ni gbogbo ẹ̀ nínú sí àṣepọ̀n ọlọ́run ni ẹ jìnnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ̀ wọ́n á sọ pé gbèrègbèrè ni wọ́n agbèrè ni ọ́ èrè tó ń gbẹ̀yìn ọ̀ràn ni ọlọ́run nìkan fẹ́mi sí la tó bá dijọ́ gbé ndàlùkìyàm gbàtàwọn bàbá tiẹ̀ ò lè fẹ́mi sí la ṣé wọ́n wá lè fẹ́mi sí la gbogbo èrè tẹ bá sì san gbẹ láyé wọ́n lè sọ yìí pé torí pé akọ ní èèyàn ilẹ̀ ní ta gbére fún yìí kò yẹ ká lè gbàgbé irú rẹ̀ gbogbo bí tẹ bá ti rí san gbére láyé wọ́n sọ pé ẹni má ní gbàgbé lẹni náà àwọn ọ̀fẹ́ kí gbogbo ẹni tó di lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n gbàgbé rẹ̀ ẹ̀yin wá lè sọ pé a kàn rẹ ni o àmọ́ àwa kì í sìn a kàn gbẹ́ ère rẹ ni o ìwọ àwa kì í bọ ẹ sì mọ̀ pé ère yẹn àmà náà ni àfikọ́ jẹ́gi wọ́n lè gbé wọ́n lè gbé sí àbáwọ̀lù wọ́n lè gbé sáàrin ìlú wọ́n lè gbé síwájú ààfin wọ́n lè gbé sí àyè pàtàkì kan nù lò tonti wípé àwọn sọ wípé àwọn ọmọ bọ́ àwọn ò sì máa sìn àti pé pápá gan àwọn ò gbé sáré ayé rẹ̀ akramakumullah ẹ rí i pé tó bá ṣe pé ilẹ̀ lásán lẹ gbà lẹ bá lọ dá síwájú èrè o wọn bínú àbí wọn ní bínú gbogbo àwọn èèyàn bínú ẹ rí ibi tẹ́ dalẹ̀ sí ma àfiwájú ọlọ́lá wa èèyàn pàtàkì wa iwájú rẹ̀ lẹ́ ń dalẹ̀ sí abẹ́fẹ́ sórí ibú ni a ah, ah, kìí máa sọ lọ́la yín nù èèpẹ̀ lásán lélẹ̀ yẹn kìí máa sọ lọ́la yín nù igi lásán mà lélẹ̀ yẹn tí o bá fẹ́ sí pabambari rẹ̀ bọ́ ọ bá tọ̀ tán kó gbé pò lọ́bẹ̀ kọ́ dalẹ̀ lórí kó o sì dé gbogbo èèyàn rí ọ bọ́ ọ bá ń dalẹ̀ lórí ọ́ ọ́ tẹ̀ wọn lẹni tó bá ṣe ń kó o ṣe rí ńkọ́ ojú rẹ̀ ní láti rí rí tójú ẹnì kó o rí rí àà ah, kìí máa sòun. èrè lásán lélẹ́yìí wọn ni má bá wa sọ̀rọ̀ bì ọ̀dájú pọ̀ lẹ́kọ̀ọ́ akọ̀ lẹ́kọ̀ọ́ báwo wá ní akramakallah tọ́ba wa lórí aa ìlú lè dàrú ìlú lè dàrú pé wọ́n dàgbẹ́ lé bàbá lórí bàbá ẹ̀ wò bàbá yẹn ti kú wọ́n a. ẹ mọ̀ ni wa náà ti tó bá pé wèrè lọ́ba wó sùsùn lọ́gbàáké tó bá lọ sí déédéé bíi téèrè wa tó bá sọ́lá ké lórí orí ń bá bọ́ọ̀lì tí wọ́n fojú rẹ wo wèrè wọn àti fojú rẹ wo wọn ni kò fi lulẹ̀ bó wa ni tó bá pé wọn là ka ìlọlọ́fọ́ lórí bá wọn àá tiẹ̀ bọ́ọ̀nù tẹ wá sọ pé ẹ máa sin àwọn eré yẹn ẹ máa bọ wọn ó pé ń tara yín jẹ ni o wọn kì í gbẹ́ èrè láyé kí wọ́n má sọ di nǹkan àpọ́nlé wọn kì í gbẹ́ èrè kan láyé wọn má gbé tayọ àyè rẹ̀ tẹ́lẹ̀yìn náà rí èrè míì tó ti dákú rẹ̀ tẹ̀ kalẹ̀ tẹ́ pé à ń bẹ́ lọ kó jẹ́ kí ìjì burúkú ọjà kó wò dànù ni àfa àwọn kan bá tún lọ tájí lù kàn pọ̀lọ́kọ́ yìí náà rí wọ́n bá ṣe kíní kan bíi triangle wọ́n bá ṣe sí la àbí òye wa wá <laughs> á da concrete wọ́n da sí lábẹ́ wọ́n tún wá rẹ̀ à àwọn bíríkìlẹ̀ yà wọ́n fi ọ̀bẹ dára jọ wọ́n fọ̀ ọ̀bẹ dára ẹ̀ kíní yìí ń dán pọ̀ ẹ̀ ọgbà commission burúkú ọgbà commission burúkú ńgbà àwọn atún àṣẹ tí wọ́n tún lọ pé baba pẹ́ńtà àwọn náà tún kùn wọ́n tún kùn wọ́n kún eré wọ́n tún fi góòlù gba láwọn ibìkan wọ́n tún wá kún gbogbo ìsàlẹ̀ rẹ̀ ẹ̀ sì lẹ́ẹ̀ gbé táyà ayé rẹ̀ àwọn kan wá gbé signboard bẹ́ẹ̀ pé àwọn làwọn maintain rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn renovation and maintenance by abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tọ́ gbogbo ẹjọ́ ń bẹ lórí ẹjọ́ gbẹndàlùkìyà gbogbo èrè pátákáàfà tí wọ́n bá gbẹ ẹ̀rí bó ṣe máa ń bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ lómi ní sèré bàbá rẹ̀ ń bẹ́nu lé yọ̀lọ̀ dún wájú bàbá yẹn níwájú èrè o wọ́n bá mi mọ́ wo mi ràn o ní sè ń wo ràn náà ni torí <laughs> ibi tọrọ lọ nù gbèsè ayé yìí kò yé mi mọ́ o mọ́ wo mi ràn o wọ́n wò mí ràn o torí àdéhùn tí mo ní lórí èrè rẹ tí mo gbẹ́ yìí ó ní pé gbogbo nǹkan tí bá ti ń dàrú wọn mọ̀ á bọ̀ Allah kẹ̀kẹ́ á lọ sẹ́gbọ́n ṣe náà tó ju bẹ́ẹ̀ lọ kí lọ sẹ́gbọ́n ṣe tó ju bẹ́ẹ̀ lọ so eléyìí náà fi wá dórí fọ́tò fọ́tò tá ń yá yín ìsìláàmù mà sí léwọ̀ fọ́tò tá ń yà sára páálí ìsìláàmù sí léwọ̀ bó bá yẹ pọ́wọ́ náà là fi ń dúró rẹ̀ ìsìláàmù sí léwọ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà nítorí pé ọ̀nà sáfù kan náà wọ́n jọ tò sí àwòrán náà ní gbogbo ẹ̀ anabi sallallahu alayhi wa sallam oní la'ana Allahu al ọlọ́run láàánú àwọn àyàwòrán àwòrán ni eré àwòrán náà lè tán yàsára bébà gbogbo ẹ̀ náà làwòrán ọlọ́run gbogbo ẹ̀ ń tọ́ba yà ẹja jáwọ́ ń bẹ̀ o wọ́tọ̀ ọ̀yàn iṣẹ́ à ń ya fọ́tò láàyò ó léwu ó léwu àfi kọ́ pati torí ẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ átìsì náà tẹ́ ẹ máa fọwọ́ yà wọ́n yà nìkan kọ́ fọ́ lẹ́ran wọ́n yà nìkan pé ń rẹ́rìn wọ́n yà nìkan pé ń sáré ó léwu àyàfi tó bá pẹ́ yà wọ́n ẹ̀ forí sí kò sí wàhálà mi ẹ̀ yà wọ́n má forí sí ẹ̀sẹ̀ lọ tẹ̀mọ̀ kí ẹ bá yà wọ́n tẹ̀ ẹ̀ bá forí sí bí odó wọn ò rí kò sí wàhálà nu eléyìí bọ́ba yẹ pé sánmọ̀lẹ̀ bá ń yà tó wá pé mọ́ṣáláṣí lẹ̀ yà tó wá pé mọ́tò lẹ̀ yà tó bá ya, gilẹ̀ yà tí ọba sá ti sẹ́dà tọ́lẹ́mì nínú tẹ̀ yà ẹ̀ sẹ́ lọ àmọ́ tí ntọ́lẹ́mì bá ti wà ń bẹ̀ ẹ̀ sẹ́ lọ ó léwu ó léwu akramakumullah torí bá méjì kọ torí pé yọ padà di ntẹ gbé tayọ àlá rẹ ni tẹbi fọ́tò tí wọ́n yà náà tí wọ́n yà sára bébà fọ́tògráfì tí wọ́n wá ṣe sínú gbò wọ́n ṣe dé wọ́n ṣe gíláàsì sí lára wọ́n gbé kalẹ̀ ẹni tí wọ́n yà lómi sọ pé gbígbà tó dúró wájú rẹ ni so wọ́n lọ síwájú ẹ̀ pé oh my dear dad dáàdì rẹ náà dà sí pépà bàbá rẹ dáàdì rẹ nínú ilé yìí wọn wá yà láyé tí wọ́n gbé sí àbáwọ̀ yàrá pé ẹ má tẹ́ kọjá sẹ́yìn ti rírú ẹ̀rì láéláé wọ́n gbé sókè níbi tó ga jù nù yàrá pé yẹ àwọn pin ni ẹ ọkùnrin ta ni ìní pépà ọlọ́mọdé ẹ̀yìn onísìn lónìí yìí báyìí ní nàìjíríà tí ń bí báyìí àwọn èèyàn ẹ sá ti máa wo mọ́tò kálukú kẹ́ ẹ máa wo mọ́ṣíìnì rẹ̀ igbá yẹn lómi ẹ̀rí tó gbé fọ́tò olùgbàlà rẹ̀ sáyà fọ́tò olùgbàlà rẹ̀ ń bẹ lára mọ́tò rẹ̀ abẹ́yẹn orí fọ́tò fọ́tò fọ́tò yìí náà ni ẹni tó gbé fọ́tò Ibrahim Niasse tó gbé sára mọ́tò kílẹ̀ rò kó mì sẹ́yìn òbí ra ilé rè ìwọ lọ́ọ́ máa sọ mi tọ́ọ̀ bá ti ń bẹ lára mọ́tò yìí kò ní séwu abẹ́yẹn mọ̀ pé tùmọ̀ rẹ̀ ni ẹni tó fi lé ara lé náà pé gbogbo ilé bá fi fọ́tò Ibrahim Niasse tá a bá fi sí ilé ìwé kò ní jóná ẹ ẹ fọ́n pẹtrólù lẹ̀ ẹ rí i pé yóò jóná ti Ibrahim ti Ibrahim akramakumullah ẹ̀yin náà máa wo ẹ rí i pé fọ́tò gan-an kò yàtọ̀ òun náà ti ń èrè tó bẹ́ẹ̀ lẹ́rìí ẹlòmíì yóò gbé fọ́tò àfa mi ó lè tó tẹ̀sùbà bíi ẹgbẹ̀rún kó tó sọ́rùn yóò fi sára mọ́tò rẹ̀ pé olùgbàlà tó nù tòkí á yàtọ̀ nǹkan kan náà ni kò yàtọ̀ síra wọn torí ìdílé Islam ṣe fọ́tò léwọ̀ haram àyàfi títú láti bá tì wá lọ́dí rẹ̀ gẹ́gẹ́ bí akramakumullah nísìnyí mo fẹ́ ṣe pásítọ̀tù ìrìnà wọ́n ní kí n lọ mú fọ́tò wá tí wọ́n fi ṣe kò sí bá a ṣe lè ṣe kò sí bá a ṣe lè ṣe eléyìí kò sí wàhálà ń bẹ. bákan náà mo rí sẹ́ wọ́n fẹ́ ṣe identity card fún mi wọ́n ní kí n mú fọ́tò wá kò sí wàhálà ń bẹ. fọ́tò tí wọ́n ń yà sára owó tá a ná èmi kọ́ ọmọ ìyá sí i tó kò sì nídìí pé ọmọ gé orí kò ń bẹ tó bá gé orí kò ń bẹ bígbà tí nǹkan sọpọlọ rẹ ni ọ gbádùn kọ wa mú dọjà pé ẹ tajà fún mi wọn ni ah gbogbo owó tí ń ṣe rí bàgbé ah sẹ́yìn ọmọ kọlọ ń ṣe fọ́tò lé wọn ni gbogbo ẹ la gbọ́dọ̀ yá dànù ah tó ìjọba gún ọpalẹ rẹ mọ ni tó eléyìí kò sí wàhálà ń bẹ o tó eléyìí túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó yẹ pé ọwọ́ àfinú fẹ́ dọ̀ ọwọ́ àmọ̀ ìyá fọ́tò tó àyàfi tó bá ké túláàsì ló ti ọ lọ sí ibẹ̀ akramakumullah báyìí ni ìṣẹbọ bẹ̀rẹ̀ ní ilé ayé báyìí ni ìṣẹbọ ńlọ bẹ̀rẹ̀ ní ilé ayé anabi nuhu alayhi salam ẹnu kókó nìránṣẹ́ alákọ̀ọ́kọ́ ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ tí imaamu bukhari àti muslim tó gbé jáde nínú sahihi wọn láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu hadith shafa'a hadith tí ń sọ nípa àsìpẹ̀ anabi ní tó bá jọ́ gbẹ̀ndàl qiyamah ní ìgbà tó òrùn bá mú kankankan tó ní kálukú wa tó òògùn bá bù ní òdiwọ̀n bí ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ti ṣe tó àmọ́ wa saka akọkọ sá lọ sọ́dọ̀ baba ńlá wa ádámù aleyhi sẹlẹm àmọ́ wa pé wà lẹ́ni àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́kọ́ dá ọlọ́wọ́n bá bọ́ sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní káwọn mọ̀lẹ́kà kan forí kanlẹ̀ fún ọ ọ wá bá wa bọ́lọ̀ sọ̀rọ̀ lónìí kó sèṣirò ká bọ́ nínú pàǹtí tá a wà báyìí kó máa nà ọmọ ara rẹ̀ kọ́mọ aná náà rẹ̀ alayhi salam lọ́sọ̀ pọ́lọ́ ọba mi ti bínú lónìí ní ìbínú tí ò rẹ̀ rí tẹ́lẹ̀ tèmi náà tó mi tèmi náà tó mi. báyìí èmi pẹ̀lú rẹ̀ àti gbogbo wa a lọ bá alayhi salam tá à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí sọ pé yá ìwọ ìwọ ọlọ ila ahlil sí àwọn èèyàn tí ń wasamaka Allahu abdan shakura tẹ́bọ́lọ́ wọn bá pè ọ́ ní ẹrú olùfẹ̀yìn fọlọ̀ olùdúpẹ́ fọlọ̀ báyìí láti sọ fún un ìwọ là kọ́kọ́ ọ̀ránṣẹ́ ọlọ́ tọ́lọ̀ ọ̀ránṣẹ́ kéèpẹ̀ ọlọ́run sì pè ọ́ lẹ́rú tí ń dúpẹ́ fún un tó bẹ́ẹ̀ la sọ fún un alayhi salam pé bóyá yóò tiẹ̀ jẹ́ gbọ́ yóò jẹ́ gbà òun náà bá wa sì pẹ̀ yóò bá tún bá wa lójijì pé náà sọ pé rárá o ọlọ́run bá mi ti bínú lónìí gbàtọ́lọ́run nù alayhi salam tọ́lọ́run sáwọn èèyàn rẹ̀ nù hapẹ́ àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì yòókù náà ni ó pè wọ́n lọ sídìí ẹ̀sìn ọlọ́wọ́n ọba lónìí kan ẹ má ṣe fi nǹkan kan sọ̀rọ̀ ogún sọ́lọ́wọ́n ọba nínú ẹ̀sìn gbogbo ẹbọ gbogbo òòṣà gbogbo jàǹkáwò gbogbo pàǹtí tẹ́ǹforí balẹ̀ fún ẹ kúrò nídìí àpọ̀tí ọ̀yọ́ ọlọ́wọ́n ọba nìkan Allahu Allah onìkan náà ló tọ́ pé ká sìn àní kò ṣẹlẹ̀ rí pé nǹkan kan mí ń bẹ rí tọ́tọ́ ká sìn lódodo yàtọ̀ sí Allah torí ẹ̀ ní gbogbo ògbà ní gbogbo ààyè tá a bá rẹ́lu mi tí bá tún sìn nǹkan mi tó yàtọ̀ sí Allah orúkọ rẹ̀ pé méjì o káfíìr mushrik káfíìr mushrik kèfèrí ni ọ̀ṣẹbọ ni tó eléyìí bẹ́ẹ̀ la Nabi Nuh alayhi salam ló pe àwọn èèyàn rẹ̀ wá sí di pé kí wọ́n sin ọba wa ẹ sì mọ̀ pé Nuh ohun gangan lára yìí báyìí ọlọ́run ọba sori ńlá fún gẹ́gẹ́ bó ti sori ńlá fanabi ibrahim aleyhi salam ọlọ́run ọba ni waja'alna dhurriyyatahu humul baqi ọlọ́run ní àwọn àrọ́mọdọ́mọ nuha lọ́sẹ̀kù àtẹ̀mí àtiwọ́ àti gbogbo wa ní ìsìn àrọ́mọdọ́mọ nuha ni wa nítorí pé ńgbà tọ́lọ̀ ń pa gbogbo èèyàn rún kò sẹ́kù ẹnìkan mọ́ àyàfi àwọn èèyàn tó bá àtàrà àwọn èèyàn tó wá bá wọkọ̀ ojú omi o gẹ́gẹ́ bá ṣe gbàlàyé rẹ̀ majority wọn ọmọ rẹ̀ náà ni àtàrà wọn wà ní gbogbo wa tún ti ṣẹ̀ àtàrà wọn tún ní gbogbo wa tún ti ṣẹ̀ ọlọ́wọ́n bá tún wá sóore fún gbogbo ànábì tó dé lẹ́yìn Nuh alayhi salam inú àrọ́mọdọ́mọ Nuh ni wọ́n bẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú wọn gan la ànábì Ibrahim alayhi salam ọlọ́wọ́n tún wá sóore fún ànábì Ibrahim tó nà ń bẹ́ẹ̀ nù àrọ́mọdọ́mọ Nuh ipe gbogbo anabi tó wá dé lẹ́yìn ibrahim gbogbo wọn nù àwọn ọmọ ọmọ ọmọ ibrahim ni wọ́n jẹ́ tó fi dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wa ja'alna fi dhurriyyatihim an-nubuwwata kitab àti nuh alayhi salam àti ibrahim amúkọjá ipe àwọn anabi wa inú àwọn àrọ́mọdọ́mọ wọn ni wọ́n ti wá tó fi dórí pé ibrahim gan inú àrọ́mọdọ́mọ nuhan gbàtí ibrahim wá dé ó wá lórí àwọn àrọ́mọdọ́mọ ibrahim nìkan pé gbogbo anabi tí wọ́n bá wá ń kọ́ inú Ibrahim náà ti wá tíra gan tó lọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ àwọn àrọ́mọdọ́mọ wọn náà lọ́wọ́ bá fún ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde a fi rán wọn sọ aya kẹẹ̀dọ́gbọ̀n nínú suratu Hud ó ń sọ ìtàn anabi nuh aleyhi salam ó ń sọ fún wa ọlọ́ni walaqad ba'athna walaqad arsalna nuhan ila qawmihi inni lakum nadirun mubin ọlọ́ni dájúdájú àti rán anabi nuh aleyhi salam sí àwọn èèyàn rẹ̀ ìgbà ó sì jíṣẹ́ fún wa ó ní inni lakum mubin. mubin dájúdájú olùṣe ìkìlọ̀ eléyìí tó hàn ènìmọ̀ ninu sí yín nínú àyà yìí ọlọ́wọ́n bá fi hàn wá kórúkọ ànábì ọ̀nà ní Nuh aleyhi salam Nuh aleyhi salam orúkọ yìí ń bẹ́ẹ̀ náà orúkọ tó dáa eléyìí tó ṣe pé téèyàn bá fi sọmọ rẹ̀ ó dáa púpọ̀ gẹ́gẹ́ bá wa bó ti ṣe ká máa sọ àwọn ọmọ wa láwọn orúkọ àwọn anabi ọlọ àwọn olùmọ́ni sábàbí ó pé kò ní jẹ́ kí àwọn orúkọ yóò di nǹkan àgbàgbé kò ní jẹ́ kó di nǹkan àgbàgbé bẹ́ẹ̀ la máa wí kọ́ ni mùsùlùmí ọ̀sọ̀ mùsùlùmí ọ̀sọ̀ pé ni ẹ máa pe orúkọ yẹn lọ́nà tá a fi pé wọ́n tó ń pè ń kọ́ mùsùlùmí ni ọ ẹni sọ bákan náà Ibrahim ni mùsùlùmí ọsọ mùsùlùmí òní sọ pé kí Abraham Ibrahim torí ká lè mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ ńkọ́ mùsùlùmí ni ẹni a sì forúkọ sọ ńkọ́ mùsùlùmí ni. bákan náà nínú àyà yìí ọlọ́wọ́n bá tún fi hàn wá pé ńgbà tó lọ́wọ́ bá ọ̀ràn Nuh àwọn èèyàn rẹ̀ o gbogbo ṣáájú anabi muhammed sallallahu alayhi wa sallam oníkálukú wọn àwọn èèyàn wọn nìkan lọ́lọ́run máa rán wọn sí ọlọ́run ọba kì í rán wọn sáwọn míì yàtọ̀ sáwọn èèyàn wọn ọlọ́run tún sọ fún wa nínú suratu nuh ó ní inna arsalna nuhan ila qawmi ọlọ́run ní dájúdájú àwa la rán nuh sáwọn èèyàn rẹ̀ àwa la rán nuh sáwọn èèyàn rẹ̀ an anzir qawmak ṣé fáwọn èèyàn rẹ̀ min qabli an ya'tiyahum adhabun alim ṣáájú kí ìyà tí tani tí roni kó tó dé bá wọn torí pé Ọlọ́run ti mà nínú ìmọ̀ rẹ̀ tí kì í tàsí pé yọ jẹ wọn náà ni amẹ́kìlọ̀ fún wa nítorí pé rusulan mubashirina wa mundhirin li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu azizan hakima àwọn aránṣẹ́ Ọlọ́run olùfúnni ní ròdùn nínú wọn jẹ́ sáwọn olùgbàgbọ́ òdodo olùkìlọ̀ fúnni ní wọn jẹ́ fáwọn aláìgbàgbọ́ nítorí ká má bàa ní àwáwí ká má bàa ní àlàyé kan ká má bàa ní àròyé kan tá a sì fọlọ́ wọn bá mọ́tò bá dijọ́ gbé ní alùpùpù lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ sí wa nítorí sẹ́kù ní pé tá a rán aránṣẹ́ sí wa bá aránṣẹ́ ọ tó gbọ́ tó sì gbà kí ló mú ọgbọ́ tó gbà kí ló mú ọgbọ́ tó gbà tó àwọn èèyàn rẹ̀ ńlọ bá aránṣẹ́ ọlọ́wọ́n bá ọ̀ràn sáwọn míì yàtọ̀ sáwọn èèyàn rẹ̀ ikú ọlọ́run sáwọn ọmọ israẹl ó tún aràn bákan náà sí firaahun àtàwọn èèyàn rẹ̀ nígbà tí firaahun àti èso ọmọ israẹl tóbi ẹni firaahun àwọn èèyàn rẹ̀ akubab ọlọ́run tún rán wọn ọlọ́run musa sí firaahun àtàwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe rán sáwọn a pé musa àwọn èèyàn rẹ̀ náà lọ́lọ́run sí nítorí pé àwọn èèyàn rẹ̀ tọ́lọ́run sí wọ́n pọ̀ púpọ̀ ju firaahun lọ sì ti mọ̀ pófin ṣẹ̀rí àsọ wọ̀tíábìrú la yóò fọ̀rọ̀dù bí hukum ntí máa ń tẹ̀lé nǹkan ìdájọ́ tí ń tẹ̀lé ní ọgbà nígbà tó ṣe pé àwọn ọmọ israẹli lọ́lọ́run rán sí ọlọ́run wa rán sí kárì Fíráúnà kárì tiẹ̀ kò túmọ̀ sí pò ń dúró yàtọ̀. ṣùgbọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó jẹ́ ntọ́lọ̀ ń ṣe fún tí ò ṣe fún anabi mi gẹ́gẹ́ bó ṣe wà nù sahih bukhari wa bu'ithu ila an-nasi kaffa àwọn anábì tó síwájú àwọn èèyàn wọn nìkan lọ́lọ́run máa rán wọn sí ṣùgbọ́n èmi lọ́lọ́run rán sí gbogbo èèyàn lápapọ̀ adúpẹ́ fọlọ́ tí ó bá àbá máa ṣe islam lórí iyèméjì ni o pé sọ́lọ́ ń ṣe ràn sí wa àbí ọ̀ràn sí wa a adúpẹ́ fọlọ́ torí gbogbo nǹkan mi táwọn èèyàn ń ṣe lónìí tó ń tanra wọn jẹ wọn ń tanra wọn dànù ni o àwọn náà gan mọ àwọn máa ń rò tó bá kú wọn kura wọn pé tó tó kò sí tó kàkà tètè di mùsùlùmí ni kò mọ́ tan rẹ jẹ torí òní ṣe tóònù sáré ìyá lọ jẹ ń bẹ akramakumullah àwọn èèyàn rẹ lọ́lọ́run sí a sì pè wọn ní ahalu rasib ahalu rasib làwọn èèyàn nù aleyhi salam. alla ta'budu illa Allah ìpètínú ha pè wọn nù ẹ ò gbọ́dọ̀ sìn kankan mi yàtọ̀ sí Allah ìpètínú ha pa àwọn èèyàn rẹ nù. ninu suratu al-acraf ali mbena oso fa ŋun yaare kpe ya qawmi abudulah maalekum min ilahin ghayr ɛnye nyami ɛma si allah wulo nikan ɛɛ lɔba mi tɔtɔ lati fododo dɔsi fun yatɔ si allah isɛti gbogbo anabi ma jɛnu ɛsi allah wulo nikan kɔtɔ si kɛ ɛma kpe nkami lɛyin nínú sóràtò Nuh ó ní ani abudullaha wattaquhu wa ati'un ẹ̀sìn ọlọ́wọ́n bá lónìí kan ẹ máa bẹ̀rù rẹ̀ tèmi náà ní ká ẹ máa tẹ̀lé torí pé gbogbo ànábì tọ́lọ́run òun náà lẹ́tọ̀ọ́ pàṣẹ rẹ̀ máa bẹ́ẹ̀ sísìn lọ. tọ́ inni akhafu alaykum adhaba yawmin alim ẹ̀rù ìyà ọjọ́ tí ìyà rẹ̀ máa táyàn tí máa ròyàn ó ń bà mí fún yín o torí pé gbogbo ẹni tó bá gbọ́ tó bá fi tipa làbá iṣẹ́ tí òjíṣẹ́ ọlọ́run tí ìránṣẹ́ ọlọ́run ọba tó jẹ́ fún irú wọn ní jìyà kọ́lọ̀ má ṣe wá lẹ́nu ìyà. nínú súrọ́tù Nuh anabi Hud anabi Nuh alayhi salam ó ní tẹ́ bá gbọ́ tẹ́ bá gbà yaghfir lakum dhunubakum ọlọ́run ọba ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín wa yu'akhkhirukum ila ajalin musamma yóò sì lọ lára dìgbà tó dá fún yín inna ajalallahi idha jaa la yu'akhkhar tí ìgbà tó lọ́n dá fún yàn bá tó kò sẹ́ni tí ó lọ́ yàn lára o law kuntum ta'lamun tó bá jẹ́ pọ́ bá yé yín. Nuh alayhi salam nígbà tó jíṣẹ́ dáadáa báyìí ọ̀fà àwọn tọ́lẹ̀ ó fi bá wọn sọ̀rọ̀ torí kò sánàbì kan tí ò láàánú àwọn èèyàn rẹ̀ kò sánàbì kan tí ò fẹ́ kíta àwọn èèyàn wọn já sí kẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn náà ni wa qala al-mala'u alladhina kafaru min qawmihi àwọn abẹnugan tí wọ́n di akèfèrí nínú àwọn èèyàn nù wọ́n yanu wọ́n dáhùn wọ́n ní ma naraka illa basharan mithlana àánú àbà ebi èèyàn bíi tiwa nìwọ náà ọwọ alọlọ ọràn ọsẹ kí ló fi yàtọ̀ sí wa ebi èèyàn bíi tiwa ni ọ ẹ máa wo àwọn sunna àwọn kèfèrí nkò tí ì parẹ́ dì sí o gbàtí wọn náà dìde ní ìsì tọ́lọ́ lọ kí ó wá dé ó wá yọ sáwọn èèyàn rẹ ó wá lẹ́yìn èèyàn mi ẹja gbà fọlọ́ agbọ́dọ̀ mọ sílọ̀ lọ nìkan à ń gbẹ́ bọ́ lọ sórí ta à ń forí balẹ̀ fóòsà á máa pe nǹkan mi yàtọ̀ sí ọlọ́ kì í sọ̀nà ọlọ́run kó sí wa lórí rẹ o ọlọ́run sí wa lórí ibu o torí gbogbo ẹni tó bá sin nǹkan mi yàtọ̀ sí ọlọ́ tọ́ba bẹ́ẹ̀ tó fi kó láyé ah tonítọ̀ o ti já sáì dáa. wọn wá sọ fún ọ ah, ah, ọmọ aláàánì àbí kúdíkọ́ nìyá ọmọ yìí ọmọ kúdínù ee màlúkutu pẹ́pẹ́ lẹ́nu ẹ àwọn sẹ́bọ̀ lẹ́nu ẹ Allah ẹ pé sunna náà ń bẹ dòní àwọn òní wo ọ̀rọ̀ tí ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ń sọ gbé wò tó lóòrìn àbí bí irú èèyàn wo lọ àti pé sẹ́bẹ̀ ni tá a mọ̀ tán rẹ ni táwa ni wọ́n mọ̀ tán rẹ láyé wọ́n gan alára wọ́n mọ̀ tán rẹ. irú rẹ náà ní sinú alayhi salam ní sẹ déèyàn bíi tiwa ni wọn nù ọ̀nà wo wá ní tí ọlọ́ngbà wa gbọ̀ tí wọ́n fi dìránṣẹ́ ọlọ́ọ̀ وما نراك اتبعك إلا الذين هم أراذلنا kó o sì tún jẹ́ yọ má ti torí pé bóyá àwọn èèyàn méjì mẹ́ta kan ń gbọ́rọ̀ rẹ̀ nu àwọn èèyàn wa o àwọn èèyàn àárí wọn kí wọ́n jámọ̀ kankan àwọn èèyàn yẹpẹrẹ jù láàrin wa ní tẹ̀lé ọ subhanallah sẹ́mi pé bẹ́ẹ̀ náà ni hirakul azim rum ọba alẹ́ rumawa bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà tí abu tí wọ́n lọ sòwò nílẹ̀ sham tí lẹ́tà anabi wa muhammed sallallahu alayhi wa sallam tọ́wọ́ tẹ hirakulu lọ́wọ́ pànàbí ń pè wá sí di ẹ̀sìn islam ìpè aslim tẹ́sílẹ̀m gba ẹ̀sìn islam kó lè bá a la tọ́ba wa kọ̀ láti gba islam ajẹ́kùwọ́ ló forí ru ẹrù ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí ń bẹ ní abẹ́ ìjọba rẹ̀ gbígbà tó gba lẹ́tà yùn lọ́ba ní sẹ́ ẹnìkan náà àwọn lárúbáwá tí lẹ́tà yìí ti ọ̀dọ̀ ọ̀gá wọn wá ǹjẹ́ a rí ọ̀kan wọn ní agbègbè ìjọba mi yìí tọ́ba káràkátà wá bí wọ́n bá sì lọ wá àwọn Abu nù wá àti gbogbo àwọn alárúbá tí ń bẹ ńlẹ̀ Ṣáàmù nínú béèrè tí wọ́n ń ṣe ó ní òun rí lẹ́tà kan látọ̀dọ̀ ẹnìkan ó ní Muhammadu Rasulullah lòun tẹ́ má bẹ́ẹ̀ ah, àwọn èèyàn sẹ́yìn mi sọ́yìn pé tí wọ́n bá ti ń parọ́ àwọn lè máa pé hmm, kò rí bẹ́ẹ̀ sẹ́yìn mọ̀ pé wọ́n kọ́ pàkọ́ sí wọn àwọn lè máa sọ pé hmm, kò rí bẹ́ẹ̀ <laughs> ó ní ní òde lè parọ́ ó ní ọwọ́ àbí wọn lè rè ó ní sọ láwọn ọmọlẹ́yìn ó ní bẹ́ẹ̀ ni bóòlù àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n lójoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí i tí àwọn ẹni tó ga nínú yín ló ń tẹ̀lé tiẹ̀ ni àbáwọn mẹ̀kúnnù ó láwọn mẹ̀kúnnù ni ìrákùlù wa ni bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́ọ̀ àwọn èèyàn yẹpẹrẹ láwùjọ náà ló máa ń tẹ̀lé wọn subhana allah anabi anabiwa muhammed sallallahu alayhi wa wa sallam náà yàtọ̀ bẹ́ẹ̀ náà làwọn akpọ́rùntù tá à ń pèpè lọ sí islam ẹ rí i pé èèyàn mélòó ní gbọ́rọ̀ lọ tá à ń sọ ẹ rí i pé àwọn èèyàn tó yẹ pé àwọn ń àmọ́ pé kínní kan mo rí ń jáde yàtọ̀ sí pákó ẹ àwa ni anímùkẹ̀mùkẹ̀ kan lápá ẹ owó ń bẹ lápò owó ń bẹ ń báǹkì kékinní kí ni ó lọ gbọ́ kí ni ó fi ṣe àwọn eléyìí màláìka tù làwọn eléyìí ẹ̀ àwọn ò nídìí láti gbọ́rọ̀ Ọlọ́run àwọn ò nídìí láti gbọ́rọ̀ Ọlọ́run àbí mò ń ṣèjọba kan àbọ̀bá ni mí àbí kí ni ó fọ̀rọ̀ Ọlọ́run ṣe àwọn tó ti tajawazul qantara wọn ní káfárá tó dá làwọn ti gòkè odò irọ́ lásán ọ̀ ń tan rẹ̀ jẹ kí màláìka bá rọ torí ẹ wọn láwọn èèyàn yẹpẹrẹ náà ló máa ń tẹ̀lé táwọn ànábì Ọlọ́run mo rò pé yìí náà ti fura ń gbèsè ayé wa nìyí ní ayé ànábì sallallahu alaihi wasallam ẹ gbọ́n táwọn kúrẹ́ṣì náà wí ni wọ́n ní kó lé gbogbo àwọn masakin bíi Bilal bíi àwọn ẹ wọ́n ti pè ẹ gbogbo àwọn àwọn masakin wọn àwọn àbí òye Bilal tó bá àwọn olè wa wá ọlọ́run bá ní kò gbọ́dọ̀ lé wọn ọ gbọ́dọ̀ lé wọn nítorí ẹ bẹ́ẹ̀ náà ní sànàbì Nuh alayhi salam ẹ má fojú kéré ara yín tẹ̀ ń bá ń gbọ́rọ̀ ọlọ́run tẹ̀ ń sì ń tẹ̀lé wọ́n máa bú yín wọ́n máa bà yín jẹ́ àwọn tí ó ṣoríire nù báwọn ṣe máa ṣoríire nù àsìkò táwọn fi yín ṣe yẹ̀yẹ́ o tẹ̀yin bá tún mójútó ẹ̀sìn yín tẹ̀ mójútó dáadáa tẹ̀ ń ṣe orí bẹ́ẹ̀ làwọn wà tí ìwé oríire ti yóò fi tẹ̀yìn lọ́wọ́ torí ẹ̀ wọ́n láàrin pé nìkan tẹ̀lé wọnú ọ̀ àfàwọn èèyàn yẹpẹrẹ àárín wa bẹ́ẹ̀ ni yẹra àwọn aláìmọ́núrò ọkàn bá wọn sọ̀rọ̀ tàbí bá wọn sọ̀rọ̀ wọ́n sì gbálẹ̀ kan náà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ làwa agbárí ń bẹ àrùn kékeré <laughs> subhanallah a jẹ́ pé aburú ni lọ́dọ̀ tiwọn ká bá ní sọ̀rọ̀ tàì bá ní sọ̀rọ̀ ká sì rí i pé ah mọ́ gbà aburú ni ẹ wàá mọ̀ pé níta fi ń bú àwọn èèyàn yìí ọlọ́run ọba kọ́ yọ́nú sáwọn èèyàn yìí níta fi ń bú wọn òun náà ni téèyàn máa fi ga lọ́dọ̀ lọ ẹ̀gbọ́n tí anabi wa náà sọ ní sallallahu alaihi wasallam ń bá ẹnìkan sọ̀rọ̀ kó gba islam rí àyàfi kó ronú sí kó tó gbà àyàfi abubakar radiyallahu anhu bí mo ṣe bá sọ̀rọ̀ islam báwo ni mo di mùsùlùmí lẹ́ẹ̀kan náà ni subhanallah torí ẹ̀ làbúbákàr ṣe ga ju gbogbo sàábẹ̀ yòókù lọ orí bẹ́ẹ̀ náà làbúbákàr sì wà nígbà tó di mùsùlùmí náà tán bàtà nàbí sallallahu alaihi wasallam táwọn kèfèrí tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní pariwo pé tọ ó tún gbé mi dé o ó tún lòun rìnrìn àjò òru o òun lọ Baitul Maqdis sáà fosù kan rìn òun rìn lóru kan àárín òru náà ló tún lọ sọmọ kìnnìkejì kẹta lórí ẹ̀kejì òun tún ti padà dé ọ ọ Muhammadu wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ látẹ́gùn bá Abubakar ṣe yọ sáàrin wọn nù kí ló dé ìwòlẹ́ tún rí gbọ́ lónìí o ìwòlẹ́ tún rí sọ wọn ni ọ̀rẹ́ rẹ ni ó tún gbé mi ìdé ni kí ló wí ọ̀sọ̀ báyìí báyìí báyìí báyìí sọ́sọ bẹ́ẹ̀ wọ́n lọ sọ bẹ́ẹ̀ ó ní mo gbà gbọ́ bẹ́ẹ̀ ah, ah. wọ́n gbé nǹkan jẹ fún wọ̀nyí tó ìjọ́nà làǹdàbí ti pé Abubakar ní kíni as-Siddiq olódodo ẹ wá wo orí tọ́lọ̀ ń ṣe fún Abubakar náà sẹ́mi kó àròlé mẹ́rin lọ́wọ́ àlẹ́yìn anabi sallallahu alaihi wasallam Abubakar Umar Usman Ali tani jíjẹ àròlé rẹ̀ kọ̀fọ́ apá táwọn èèyàn sì jàǹpátá lórí ẹ̀ bí Abubakar kò sí immediately lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam tí wọ́n ti ronú ní ní Saqifatu Bani Sa'd lábẹ́ àti bàbá Banu Sa'd tí wọ́n ti ronú pé káyọ̀ olórí tí Umar ti ní ni sábùbákà ní náà ni tí Umar ní tọ̀ èmi ti fàtìlẹ́yìn mi hàn gbogbo èèyàn kọ́ sẹ́ni tọ́sẹ́kù mà wọ́n fàtìlẹ́yìn hàn pé kábùbákà rọ̀ di khalifa àwọn eléyìí wọn á bú àwọn eléyìí pé láwọn ẹni tí ọmọ anúrò ọkàn bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n gbà sórò à ó rò pé irú wọn la wá ni. so torí di eléyìí wama nara lakum alayna min fadl tí ẹ dúró wọnú láti jọ tẹ̀sí lẹ́yìn ṣe islam tẹ̀ ń pèpè lọ sídìí rẹ̀ tó sì ti ń lọ́mọ lẹ́yìn kí lẹ ní tó ju tiwa lọ lẹ́nu ìgbà tẹ̀sí lẹ́yìn ṣe islam náà mo rò pé ẹ̀yin náà ṣe máa ń kàgbésí ayé wa lónìí ẹ̀ máa rẹ́ kọ̀ọ̀kan mẹ́ ìwọ náà ní sin láti jọ tó ti ṣe islam tó ń ṣe sunna sẹ́kọ̀ọ́ kí lágbólé yín wọ́n ti máa bú ọ pé kí ni ṣé owó lo ní jù á ni àbí sẹ́gidi lo rí jù á ni sọ́lá ló ní tó wa ni ta ló ti ẹ̀kọ́ kúnlẹ̀ yìí àwa sì ní ọ̀daràn ni wa bó ń ṣe ń pè wá bá ń ṣe ń dáràn lówó ń pọ̀ sí bá ń ṣe ń dáràn oyè tún kọ́lá fún wa ni oyè kọ́lá bá ń ṣe ń dáràn ni wọ́n ń pè wá lọ́tún náà ń pè wá lọ́sì bẹ́ẹ̀ ni ayé náà lẹ́ nì ayé lẹ́yìn nì akramakumullah ẹ wọ́n ti fọ́ tipẹ́ wọ́n ní kí wọ́n ní sẹ́ fi jù wá lọ tó ń ti ìsìláàmù náà tẹ́lẹ̀ ń ṣe wọnú àtàwọn ẹni tẹ́lẹ̀ jọ ń kóra yín ká. balùnàfọ̀nùkùn kẹ́ẹ̀dìdì níta ń rò fún ipò kúrọ́ ni kúrọ́ ni. sẹ́kẹ̀ kẹ́ sin lọ́nà nìkan kẹ́ ẹ̀ pa àwọn òòsà yìí sí òpùrọ́ tó ni wá. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún anabi nuhu alayhi salam wọ́n bá sọ bẹ́ẹ̀ fún anabi ọlọ́ wọ́n á bù ọ tó ń pèpè lọ sí dẹ́sìn ọlọ́ọ̀ wọn bu ọ lóríṣiríṣi ègbù sọ yẹ kọ ọjà kọ yẹ kọ ọjà o torí pé ẹni tá à ń bá anájà là á wò a kì í wo ariwo ọjà ẹ ẹnìkan á sọ fún ọ ó ní ọ̀rọ̀ kan ni wọ́n ti sọ tipẹ́ mo nǹkan fẹ́ gbà yín lọ́kàn jẹ́ ni ẹ mọ̀ wá ń wo chance tí mo fi lè wá sọ fún yín kékeré ọ̀rọ̀ táwọn èèyàn sọ sọ́ọ́ bá pánúmọ́ tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ kí ni wọ́n bá tún sọ mo rò pé yé wa aha wọ́n sì ní tí inú ọ̀bá gbọ́ yín kìn àbí sétí ọba gbọ́yìn kìn inú ò ní bàjẹ́ kí ló fẹ́ sọ tẹ́lẹ̀ náà kí ni wọ́n máa fẹnu sí náà nílùú tí yín kí ni wọ́n máa fẹnu sí wọ́n máa fi wá rọ́ọ̀fù tó nítorí délé kí lẹ́yìn tó fẹ́ kún ọ sọ àbí òye wa lẹ́yìn náà ẹni tẹ́ ń nà lẹ́gba tẹ́gba ń dúró lẹ́yìn ọ̀rùn ẹtún ni kò máa sunkún èèyàn dáadáa lẹ́yìn náà náà àyò sunkún náà ni ìwádàá sọ pé ń tẹ́ ń ṣe ọ̀dà bó la se lè rí tí ọ̀dà tá a sọ pọ̀ da níta ń ṣe ọ̀dà ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀dà ẹ̀ ń tẹ́ra yín jẹ́ ni kì í ṣe Islam tọ́lọ́ fi rán anábìlẹ̀ ń ṣe àdádálẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ ń dáná tì pé kọ́ mọ́ bá a kú òkè ńgbà tá a wá wí gbogbo ẹ̀ tí iná dájọ́ warawara ẹ wá sí ni kọ́ mọ́ sunkún tẹ́wọ̀ kẹ́yìn kẹ́yìn yẹn abú nìyẹn nù tẹ́wọ̀ kẹ́kún tí ó sùn ni yóò bu yẹn mọ́ ẹgbẹ́ nu ẹ mọ́ yóò mọ búyàn ní ààbò àní tó ń ṣe ọ̀dà ọ̀nà tó ń gbọ́ ọ̀dà ìrégbè ló ń ṣe tó rò pọ̀ ń sẹ̀sìn yọ yí ẹ lẹ́nu yọ yí ẹ lẹ́nu tí gbogbo agbó bá lu mọ́ ọlọ́sán tán bá páàkì ẹ̀dá sínú sáré ó kó o ṣeun àwa wa sọ gbogbo tí wa bá wa lọ ẹ wá ní kó náà má sọ tiẹ̀ wọn náà má sọ tiẹ̀ má fẹnu wa rọ torí ẹ̀ ńlọ́fà ló fi jẹ́ pé tó bá ti jẹ́ pé tọ́lọ́ ni wọ́n bá ń ṣe ìdí ẹ̀sìn ọlọ́run ló ń pè yàn lọ má jẹ́ ọ̀tọ̀ là má jẹ́ ọ̀tọ̀ là nítorí pé bẹ́yìn ṣe ń fẹ́ kí dáadọ́ orídìí múlẹ̀ làwọn kan wà tó jẹ́ pé àwọn ń fẹ́ káburú orídìí jókòó ni àwọn aríjẹ ní aburú àwọn aríjẹ ní bídà àwọn aríjẹ ní kúfúrú àwọn ò ní fẹ́ kó parẹ́ láéláé torí ẹ̀ wọ́n sọ báyìí fún anábìínú wọ́n ní òpùrọ́ nìyẹn o qala ya qawmi ẹ̀rí kan ànábì ọlọ́run gbọ́n pípọ̀ ọ̀rọ̀ aytum in kuntu ala bayyinatin min rabbi wọ́n bu ni o wọ́n ló kpùrọ̀ ni o àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣé kò yẹ kó náà dáhùn náà tẹnìkan bá lórí rẹ̀ fọ́ kí ni wọ́n wù orí bàbá àti yẹ fọ́ <laughs> wọ́n wà ní ẹ́ two one sọgbà tó sọ pé tú wa yẹn pé ńgbà tó bu ọlọ́kàn ẹ̀ wọ́n bu méjì ẹ wá wo àwọn ànábì ọlọ wọ́n ti bu o ọkàn ṣe bí ìgbà tó wọ́n gbọ́ ni wàhálà ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ nù gbèsè ayé àwọn ànábì ọlọ tẹnìkan bá ń bu ọ tẹnìkan ń sọ̀rọ̀ rẹ láì dáa tí ń bọ̀ ọ jẹ́ tí ń ṣe má ṣe bí ìgbà tó rí torí wọ́n ní táàbà wò gbẹ ká tẹjúmọ́ kì í rùn lẹ́yìn náà gbogbo ẹ ti ń bu ọ ti ń bọ̀ ọ jẹ́ ń fẹ́ kí wọ́n dùn mà ni ẹ mọ̀nà tí wọ́n fi dà mà tí wọ́n bá ti lè dáhùn wọ́n dà mà wọ́n mọ̀ pè léèyàn kan bàbàrà so nítorí ẹ ẹ jẹ́ kó nípò tó wà anabi nua ò fi gbà tó ń ẹ wá gbọ́ sọ èèyàn mi ẹ wá fún mi nírò tó bá ṣe pé nǹkan tí mo ń bá yín sọ yìí àmàdájú kan ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló fún mi lámàdájú yẹn wa atani rahmatan min inde ọlọ́run ló sì ṣe kẹ́kàn fún mi látọ̀dọ̀ rẹ̀ tọ́lọ̀ adékẹ́yìn tó bá yẹ pé ìmọ̀nà yìí ọlọ́run ló fún mi àmọ́ kò jẹ́ kó hàn sẹ́yìn iná falẹ̀ fi ń bú mi. anulzemokumuha ìdágbára kan wá ń bẹ lọ́dọ̀ mi tí mo fi lè tú láti yín mọ́ kò sí àlàyé náà ni màá ṣe wa antum laha karihun nígbà tẹ̀yìn ọ̀fẹ́ tí mo lè fagbára mu yín lè fagbára mu yín kí sọ̀rọ̀ ebú ni tí ń bẹ yìí torí ẹ̀ ó túmọ̀ sí pé àwọn anábìọ́lọ̀ ọ̀rọ̀ tó dáa náà máa ń sọ àwọn ebú ebú wọn èbú èbú rárá ẹgbẹ́ tó lọ́n sọ fún ọlọ́n sọ fún Musa aleyhi salam àti Harun wa qula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ńgbà tẹ bá dọ́dọ̀ Fir'auna ọ̀rọ̀ tó lẹ́ni kẹ́ ẹ bá sọ bóyá yóò jẹ́ rántí Ọlọ́run bóyá yóò jẹ́ bẹ̀rù Ọlọ́run. wa ya la as'alukum alayhi mala ẹ̀yin èèyàn mi o iṣẹ́ tí mò ń jẹ́ fún yín ń béèrè owó ọ̀yà lọ́dọ̀ yín o Allah eléyìí náà ẹ̀kọ́ kan ni gbogbo ẹni tá a máa ń pè lọ sí ìdí ẹ̀sìn ọlọ tá a máa ń fẹ́ kọ́ gbọ́ kọ́ gbà ẹ má gbowó lọ́dọ̀ ẹ má gbowó sẹ́ lọ́dọ̀ nítorí tẹ́ bá ti gbowó sẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ tẹ́ ń bá àwọn èèyàn sọ kò ní ta wọ́n sì tún máa ṣèrègùn sí yín tí bá wà ní tí ò bá sì ti wá tó lè rí sọ ni lẹ́yìn náà gan ṣé báwa la fún ọ tó fi rásọ dá sọ́run àbí èsà wa dájú orí bàtà rà tẹ́tẹ́ panuma bẹ àwọn o ti tayọ ẹnu àlẹ tó sọ lónìí wọn kọjá ẹnu ẹ aha torí ẹ nítorí bá fẹ́ pèpè lọ sí díẹ̀ sìn Ọlọ́run Ọlọ́run dákun kó tó wa ẹ má gba nǹkan lọ́dọ̀ àwọn yìí pàápàá jùlọ ẹ má gbà lórúkọ títọrọ ẹ má ti tọrọ tọlọ ń bá kọ pé kẹ́nìkan sí ọ lóore láì jẹ́ pọ̀ tọrọ tó náà wò pé bóyá lọ́ọ́ gbà ó ti dáa jù ọjà kọjá kọ́ ọmọ wa tọrọ lọ torí pé kò sẹ́nìkan láyé yìí tí ó lọ ń pèpè lọ sí díẹ̀ sìn ọlọ tí ó sì jálá gbé tí ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn tọrọ rẹ̀ máa ta kò sírò òdodo tó lè máa sọ láyé wọn ò ní kàkún torí táwọn máa rò ní pé at the end of the day ọ̀fẹ́ fi pawó ni ìdí nu tí a fi rí tẹ́sán islam ọ̀lọ́wájú láwùjọ yorùbá kọ́ lọ́wájú wàláì nítorí pé gbogbo àwọn àfáà tọ́yẹ kí wọ́n pèpè lọ sí dẹ́sìn ọlọ́run tí wọ́n bá mà àwọn àfa tọ́yẹ kí wọ́n sòdodo tí wọ́n bá dà mà ẹ̀rí kí gbogbo wọn ìdí tájẹ tájẹ tájẹ iná ni wọ́n máa ń parí wáàzì sí ìdí èlò lẹ́fun mi iná ni wọ́n máa ń parí wáàzì sí kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa gbọ́ tó tún máa dá lórí ipe ẹ̀fowó rọpẹ́ ókè gbogbo ọ̀rọ̀ tá a ti wá gbọ́ tó sàǹfààní nígbà tá a bá ti bẹ̀rẹ̀ sí ní yọwó sáà ní gbàgbé á gbàgbé torówó ọ̀rọ̀ tá a gbọ́ là ń san so eléyìí wọn kó bá lọ síwájú ẹ̀sìn Islam kò sí tó burú kẹ́nìkan kọ́wọ́ à ń pòpè káràn lọ́wọ́ káràn lọ́wọ́ kò bá jẹ́ àfa náà tí ń pèpè lọ sí di ẹ̀sìn Ọlọ́run ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ ká fojú sùn ti ẹnu torí tó bá ti fojú sùn kò ní sòdodo ẹni tí ó fúnni lánàá tí a sì mọ̀ pé ń sa ìdá kan àní lè mẹ́nu ba ìdá láéláé nítorí tó bá gbọ́ yọ mọ̀ pé kó burú yóò tún rọ́wọ́ mi jọ́ mi nítorí pé kíni rírọ́ la hán máa rọ́ níwájú afúnni tí wọ́n bá máa fún ọ tí wọ́n náà ń gbà wọ́n lọ ń tọrọ tí wọ́n fi ń fún ọ ahọ́n rẹ̀ ọ̀rọ̀ wájú wọn kò ní lè sọ̀rọ̀ sọ àwọn anábì ọlọ́run àwọn owó ẹnìkan ọba ẹlẹ́dàá wa wọn iná ni wọ́n ti ń fẹ́ owó sẹ́ wọn tí wọ́n ń in ajriya illa ọ̀dọ̀ ọlọ́run èdè ní ìtọ́ fi jẹ́ pé gbogbo ànábì níṣẹ́ gbogbo ànábì níṣẹ́ ẹ ra ànábì mi ó lè jẹ́ pé iṣẹ́ agbẹ́gi kápẹ́ńtà àwọn Zakariya aleyhi sẹlẹm ẹ ra ànábì mi tó ṣe yí pé iṣẹ́ alágbẹ̀dẹ níṣẹ́ gẹ́gẹ́ bí sẹlẹm lẹ́wọ̀rin ọkọ̀ nítorí so ẹ ra anabi mi kẹ́kẹ́ darandaran ni kò tẹ̀ sá anabi kan àyàfi kọ́jọ́ pọ̀ daran tọ́ gbogbo àwọn anabi ló níṣẹ́ wọ́n ní ẹ̀san àwọn lórí ìpèpè táwọn ń pèpè ọ̀dọ̀ ọlọ́run làwọn ti gbà bó ti yẹ kíkí owó rí náà nù kọ́jọ́ pé àwọn àtàbá kí ó àwọn náà a tún níṣẹ́ mi tá à ń ṣe tá à ń fi wá ìdí àti mú wa àmọ́ kí ó tá a ké yẹn á fi sàwọn ọmọ aráyé lórí ntọ́lọ́ sọ ni ntànàbí sallallahu alaihi sọ ni ọlọ́run fẹ́ ká ṣe báyìí ó ṣe nǹkan báyìí léèwọ̀ ànábì ní ká ṣe báyìí ó ní ká jìnnà sí nǹkan báyìí ẹ wò báyìí wọ̀ bá ṣe dáa tó. kò ní sí agboolé kan láì jẹ́ pa rí olùkìlọ̀ ńbẹ̀ torí pé gbogbo ilé náà làwọn ti lọ lékí ṣùgbọ́n síbẹ̀ ni wọ́n á rí nìsín kò rí bẹ́ẹ̀ nítorí pé ńgbà tó máa ń lọ lékí òyìn ẹ rí i pé gbàgbọ́ tiẹ̀ ni pé iṣẹ́ iṣẹ́ ń ṣe tó ń lò ń ti ń kọ́ yìí iṣẹ́ ńṣe tó wọ́n fi máa jẹun láyé tó ń lò ń kọ́ yìí òun náà ti lọ lé kí ọjọ́ márùn láàrin ọ̀sẹ̀ tọ́ba wá yá tọ́ba lọ gba ṣàhádà ọjáde báyá sánáwì àbọ̀jáde mùtọ̀wọ̀sípà òun náà mọ̀ wá pé òun náà ti dágbà sẹ́kàn lẹ́nu òun bẹ̀rẹ̀ jálàbì òun di babaláwo èwo lọ́wọ́ àjọra wọn tí n tànà bìfi kọ́ wa nù sallallahu alayhi wa sallam ẹ̀ sì mà pé láti jẹ́ ọjẹ́ pé ntọ́ da lòún jẹ kò sí tàbí ṣùgbọ́n pé ọjẹ́ jẹkújẹ torí pé ẹnu ọ̀ma sí mi ọ̀nà ọ̀fun kò gbọ́wọ́ àjù èèyàn gbọ́dọ̀ fi nǹkan kan sí náà tó ìdí nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tó jẹ́ pé ìdí kíw yẹn náà ni wọ́n fojú sí nípa àwọn ti máa róúnjẹ ìdí nù tí ranù fi pọ̀ láyé wa lónìí ìbá yìí àwọn ọmọ tó kọ́ kíw àwọn ọ̀fẹ́ dààmú kẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń lọ àwọn alẹ́ kí wọ́n yẹn kò fẹ́ dààmú láti mọ̀ pé kí lọ́lọ́run fẹ́ kí ló ṣe léwọ̀ kò sí níta fẹ́ fi ṣe kí lànàbì sọ kí ló ní ká má ṣe kò fẹ́ dà wọ́n láàmú bíi pé kí ni yọ lọ máa wá nákẹ́lì ni yọ máa kó nákẹ́lì jọ wọ́n máa kó jọ sínú àpàtì pé nákẹ́lì kìíní kan nákẹ́lì àṣẹ kìíní kan nákẹ́lì àṣẹ kìíní kan ọ̀fọ̀ rẹ̀ ní gàrí síra rẹ̀ ní kátìmí rẹ̀ ní gbogbo ní tí wọ́n máa kó jọ ṣé kí ó sànà fìfì wa kọ́ wa nù ṣé kí ó tànà fìfì kọ́ wa nù bẹ́ẹ̀ wàá rọ ọmọ tó yẹ pé ó yẹ kó padà sílé kí ó kún ọ́fíìsì bọ́yá alimarhala tẹlẹ tẹlẹ ìyà wọn lò ti jáde sanawi tí wọn mọ nkankan wọn náà máa kó tẹsùbà àkọrùn wọn máa kó tẹsùbà àkọwọ́ kálù wọn máa sọ fáwọn obìnrin pé wá yẹsẹ wò iṣẹ́ kí ni wèrè ń yẹ wò iṣẹ́ kí ló sọnù tí ń yẹ wò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọn náà gbé wàhálà yọ tòtẹ́ bá di léèrè nípa ẹ̀sìn ọlọ́run kọ́ dáàmà kọ́ dáàmà ẹ sì ní kéwú lókè èwo nù sẹ́ńtà bìbí kọ́ wa nù. torí ẹ nígbà tá a bá kí o ta kọ́ a lè fi pawó qala Allahu qala rasuluhu à yọ máa dùn àwọn èèyàn pé sọ pé ní táǹtì ọ̀dà wọ́n tún wá fún ọ lówó pékè àhá so ìwọ náà tó bá yẹ pé ọba kọjú mọ́ kí wọn bá mọ̀ dáadáa o tún á níṣẹ́ lápá wàá rí i kó lè máa sòdodo ó lè máa sòdodo so ó sì máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run ló kọ pé njẹ́ ó padà sẹ́kù fún ọ tó fi rálùkù yá àmà tiẹ̀ nù so eléyìí pàtàkì púpọ̀ ó ní mi ń tọrọ owó sẹ́ lọ́dọ̀ yín o ọ̀dọ̀ ọlọ́run ni mò ń ti retí owó sẹ́ ni tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó mọ̀ nípa ẹ̀sìn Islam bá rí olówó kan ò ní máa fi wọ̀ sí lọ́wọ́n ọlọ́lá kan ò ní máa fọbọ́ lọ wọn ẹni tó nípò kan kò ní máa fi wọn pe ẹranko ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn kọ́ ń pa Islam wọ́n ti dẹni ẹ̀tẹ́ walau anna ahlal ilmi sanuhu sanahu tó bá yẹ pé àwọn olùmọ̀ bá sọ́mà ni ìmọ̀ bá sọ wọn ṣùgbọ́n wọn ò sọ́mà wọn ò sọ́mà ìyẹn tó bá pé wọ́n mọ̀ gan ìyẹn tó bá pé wọ́n mọ̀ ẹ rí i pé wọ́n ti fi ẹ̀sìn wọ́n fi ń wálé ayé wọ́n ń fẹ̀sìn fi ń wálé ayé kódà ó fi dórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé àwọn ètò ẹ̀sìn jálàbí gan tán bá ti kí o tán bá ti kí o pé lórí pé àlọ́ deliver lecture wọ́n tún ti sọ́ di táàfin wálé ayé wọ́n ti sọ́ di táàfin wọ́n lè má bára wọn jà lórí eléyìí wọ́n pè wọn ò pè mí bó wọn ti pè wọ́n tó yẹ pé wọ́n wọ́n ń pè gbogbo àwọn ò pè mí àà ẹ̀ ń tajà ẹ̀ kúkú lọ́ọ́ máa tẹ̀wà ẹ̀wà àti búrẹ́dì ọjà rẹ̀ ọ́ máa yá wọ́n ní ẹ tó bá pé ọ̀ nìkan náà ń pè wọ́n nìkan làwọn èèyàn ọ̀dà mà àwa ń tajà ni àbí fújì là ń kọ ṣé fújì làwa ń kọ ni lẹ́yìn kó àwọn fújì àwọn nídìí káwọn èèyàn mọ àwọn because the more táwọn èèyàn bá fi mọ àwọn the more tó fi máa pè wọn gbogbo pípè kún mọ́ ń kọ́ owó ni tíkẹ́ẹ̀tì tí wọ́n bá já tíkẹ́ẹ̀tì ẹ̀mọ́ pé millions ni láwọn ọmọ tí wọ́n mọ kọ̀kọ́ kúkọ tí ń bá tí ń bá ní ọ̀sọ̀ àbí òye wa yóò sì gba million but ṣé àwa ń kọ fújì ni àwọn ọ̀kọ́ fújì ha ní wọn ọ̀dá wọn mà ẹ̀ torí pé ìwọ nísìnyí o ti bu àwọn mọ́lẹ̀ ẹ gbọ́rọ̀ àwọn ń ta mángò ni bẹ́ẹ̀ máa ń ta mángò gan ẹ rí i pé alihamudulilayi bí mángò ti pọ̀ tó lẹ̀ yìí ó ń kálukú rí tiẹ̀ ta tó kí wọn àníkí là ń ta tó àwọn tó wá so eléyìí di tí wọn tún fi ń bára wọn jà ẹn pé wọn wá ń pè gbogbo wa ọlọ́run yìí tó ń rí ọlọ́run yìí tó ń gbà à ń tajà ni tá à ń tajà ni èrè lẹ́sàn kẹ́ tó wọlé nì na udkhuluha bi salamin aminina <laughs> eléyìí túmọ̀ sí pé ọ̀dọ̀ ọlọ́run la ti ń wọ́wọ́ sẹ́ wa ọ̀dọ̀ ọlọ́run la ti ń wọ́wọ́ sẹ́ wa anabi nuhu alayhi salam ó ní in ajriya illa ala Allah mi ò sí lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ Allah wa ma ana bi taridil ladina amanu wọ́n tún á sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kí tó bá fẹ́ ká gbàgbọ́ àwọn ẹni tó gbàgbọ́ ilé wọn dànù kó dé káwọn ẹni pàtàkì ẹni bí ẹni èèyàn bí èèyàn káwà pẹ̀lú ẹ̀ ọ́nà mi lè lé wọn mi lè lé wọn innahum mulaqu rabbihim wọ́n bọ́ lọ́n pàdé ọlọ́ni ọ̀sán wọn lẹ́sàn tó bá kí wọ́n jẹ́ ni rí yóò fún wọn lẹ́sàn rí tó bá jẹ́ ni ibú òun náà ni ọ̀sán wọn lẹ́sàn walakinni arakum qawman tajhalun ṣùgbọ́n tó ṣẹlẹ̀ kó náà tó bá bu tó bá bu ọwọ́ náà ẹ̀yin ẹ̀yin lẹ ma, lẹ mà hmm, ẹ̀yin lẹ mà tó bá kẹ ẹ mà ni ẹ bá mọ̀ pé àwọn èèyàn yìí wọn ò sí lé èsì pé olódò burúkú ẹ̀yin tẹ ẹ mà kankan tó yín dọ́ta kalẹ̀ àbí òye ah, ah. ẹ̀yin lẹ mà hmm, ẹ̀yin lẹ mà tó bá ẹ ni ẹ bá ti sọ pé kí n lé wọn. wa ya qawmi man yansuruni ta ni ó ràn mí lọ́wọ́ ọlọ́run tí mo bá lé àwọn èèyàn yìí tó ràn mí lọ́wọ́ wala aqulu lakum indi khaza'inullah èmi ò ní pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run pẹ̀lú àwọn ànábì Ọlọ́run torí pé àwọn ọmọ Ọlọ́run wọn yìí sọsọkùsọ wọn yìí sọsọkùsọ wọn ní ní pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ miskin ni mí wala a'lamul èmi ò sì máa ń tọpa má nuuha aleyhi salam ó ní máa ń tọpa má lónìí ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé ó máa ń tọpa má wọn ní kẹ́ wá yẹsẹ́ wò lọ́dọ̀ àwọn àwọn làwọn máa ń tọ́pamọ́ kẹ́ wá wusẹ́ iṣẹ́ tí ò sọnù wọn ní kẹ́ wá wò lọ́dọ̀ àwọn nígbà táwọn anábì ọlọ́run ọba ọba máa ń tọ́pamọ́ bóòlù àwọn akpọ́rùntù sì máa ń tọ́pamọ́ ọlọ́run nìkan ló máa ń tọ́pamọ́ wala aqulu lakum inni malak ìsìfijọ́ kan pera mi màláìkà wala aqulu lilladhina tazdari a'yunukum lan yu'tiyahumullahu khayra èmi ò sì lè sọ fáwọn ẹni tẹ́ ń fojú di tí ń tẹ̀lé mi pọ́lọ̀ ò ní ṣe dáadáa fún wọn. allah torí ẹ̀sìn àwọn ọ̀dọ́ ta lọ́wà ọ̀dọ́ allah allahu a'lamu bima fi anfusihim ọlọ́lọ́ máa ti ń bẹ lẹ́mìí wọn tí rere ní bá ń bẹ lẹ́mìí wọn yóò fún wọn lẹ́sàn-án rí tá ìdá ní bá ń bẹ lẹ́mìí wọn yóò san wọn lẹ́sàn ìdá wọn inni idhan lamina zalimin tí mo bá wá lé wọn àbí mo bá sọ pọ́lọ̀ ò ṣe dáadáa sí wọn láì máa ti ń bẹ nínú ẹ̀mí wọn mo ti dá lábòsí nù قالوا يا نوح ونرى نوح قد جادلتنا وتباوى سيفان فاقو فأكثرت جدالنا فانفا تو سيباوى سيتي قوجو آه لجو كان بوروما قد final stage بعد فأتنا بما تعدنا إياتي وبعد جواتا بعد in kunta mina sadiqin tó bá kó dodo ọlọ́run lọ́rọ́ ńsẹ́ tó ti jẹ́ pé tá a bá takò tó ọlọ́run ó lè fìyà jẹ wá ìyà la fẹ́ báyìí la ilaha illallah àwọn ọ̀daràn grade one kéèyàn <laughs> sọ pé torí ẹjọ́ tá a jẹ́ rò á nídìí ẹ̀ mọ́ so a fẹ́ penalty báyìí nítorí máa jẹ́ penalty hàn án ẹ̀ ẹsìrìkẹ Nuh alayhi salam ó ti ròyìn nínú suratu Nuh qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara ó ní wọ́n lọ́n òru àtọ̀sán mo fi pe àwọn èèyàn mi o mo pè wọ́n kọ̀kọ̀ mo pè wọ́n ní gbangba falam yazidhum du'ai illa firara gbogbo bí mo ṣe ń pè wọ́n tó wọ́n ń sáni o wọn ló débi pé ìsọnù wọbẹ nàmà ti rínú haba ìkálukó tu lẹ wọn ló tún débi pé wọn tún sọ àsọtẹ́lẹ̀ bàbá kọ̀ọ̀kan máa sọ fáwọn ọmọ rẹ̀ lágboolé rẹ̀ tó bá ti tó gbọ́rọ̀ ẹnìkan jẹ́ núhà o gbogbo ntí o pè kẹsì ẹ má ṣe o ìdí orí ibú ni ọmọ pè yín lọ ẹ má gbọ́rọ̀ rẹ o kálukú sì ti sọ ọ ti kárí ilé wọ́n ní kullama da'awtuhum litaghfira lahum àti pé gbogbo ìgbà tí mo bá pè wọ́n kó lè bá àforíjì wọn ja'alu asabi'ahum fi adhanihim wọ́n máa ń rí àwọn màkà wọn bọnú àwọn etí wọn ni wọ́n màkà má rà nínú etí kọ̀ọ̀kan gbóò létí ń fẹ̀tò ìyẹn ni pé láti ṣàfihàn pé wọn ò ní fẹ́ gbọ́n kankan tí mo fẹ́ sọ gbogbo ọmọ kan wọn fi di etí wastaghshaw thiyabahum kálukó wọ́n da fojú kó má bàa rí mi wà ọ̀sọ́rò wọ́n tún á tẹpẹlẹ máa tí wọ́n ń ṣe láì dáhùn wọ́n sẹ̀kúbọ̀rù sẹ̀kúbọ̀rù wọ́n tún máa sàgbẹ́rù gbarí ní ìgbéraga burúkú tọ́mọ ẹni dàcú tó ń jẹ hàrọ̀ lẹ́yìn náà mo tún pè wọ́n gbangba tọ́mọ ẹni àlẹ́ ntúlẹ́hùn mo kéde fún wọn gbangba wọ́n asọ́rọ̀ tùlẹ́hùn ìsọ́rọ̀ mo tún pè wọ́n jẹ́jẹ́ tọ́kùlù tó sọ̀kìrù rọ̀bẹ́kù mo ní ẹ̀tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ olú ẹlẹ́dàá yìí innahu kana ghaffara aláforíjì ni yursilis samaa alaykum midrara tó bá foríjì yín tán ẹ ra mi rẹ ẹ ra pẹrẹ rẹ yóò rọ àròdó òjò alálùbáríkà fún yín wa yumdidukum bi amwalin wa banin yóò wá fún yín ní owó tabua àwọn ọmọ alálùbáríkà wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara yóò mú yín ní àwọn oko tó kún fún àwọn mèremère yóò mú kí àwọn akérèmọ́bù odò kọ́ wà fún yín ma lakum la tarjuna lillahi waqara etí ni kí ló sẹ́yìn tí ó wù yín láti rẹra yín fọlọ́wọ́n ba laqad khalaqakum atwar ọlọ́wọ́n ba tó dá yín ní ìpele ní ìgbésẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ tẹ́bí gbà kan lẹ́wà lómi gbọ́lọ́gbọ́lọ́ kó tó sọ yín di ẹ̀jẹ̀ dídì kó tó mú yín di báàsì ẹran kó tó mú kí wà nínú báàsì ẹran ó ya oríkèé fún yín ó tún dá yín ó dá yín dá ó dá yín bẹ́ẹ̀ ṣe ríra alam tara kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa ẹ rí bọ́lá ń ṣe dá sánmà méjèèjì ni ní àgbékà lórí àgbékà wa ja'ala al-qamara fihinna nura tó ṣe òṣùpá ní ìmálẹ̀ nínú ẹ̀ wa ja'ala ash-shamsa siraja tó sì ṣe òrùn ní àtùpà nínú sánmà wallahu anbatakum min al-ardi nabata ọlọ́wọ́n ọba ló mú yín hù láti inú lẹ̀ nípa apá mímú ni hù thumma yu'idukum fiha ọlọ́wọ́n tún dá yín padà sínú lẹ̀ wa wa yukhrijukum ikhraja yóò tún fà yín yọ kóònù rẹ̀ níjọ́ gbẹ̀ndà alkiyama ní fífà yọ wàlláhu ja'ala lakum al-arda bisaata ọlọ́run ló ṣe ilẹ̀ fún yín nítẹ̀ litasluku minha subulan fijaja pẹ̀lú bá a máa ń rí àwọn àrìn tó jìnnà lórí ilẹ̀ yìí lọ gbogbo ibi tẹ́ bá fẹ́ lẹ́yìn gbogbo eléyìí lẹ́yìn gbogbo ìyànjú yìí nígbà ìyàtọ̀ sọ pé yọ jẹ wá tá a bá kọ̀ là ń fẹ́ tó bá kó dodo lọ bá ń sọ ìyá ńlá ń retí báyìí no wa down qala innama ya'tikum bihi Allah ìyàtẹ̀ tọrọ ọlọ́run ni ó mú wa kìí sè mí ọlọ́run ni ó mú wa kìí sè mí àwọn anábìyẹ ta ẹnu àlá wọn ni ó àwọn èèyàn yìí àwọn ṣẹ̀ṣẹ̀ gbọ́n wọ́n gbàgbọ́ bàtí Yunus pẹ̀yìndà lẹ́yìn tó lérí tán so àwọn tètè túbá wọ́n gbọ́ lọ́n gbọ́ kí lọ́n fẹ́ tẹ́lẹ̀ ibi wọ́n gbàgbọ́ náà ni Ọlọ́run bá lòun fi àjẹ wọn mọ́ ti gbàgbọ́ inú fi wá bí ànábì Yunus alayhi salam wípé ó yẹ kí yọ jẹ àwọn eléyìí ẹ̀yin Ọlọ́run ni wọ́n ti gbàgbọ́ <laughs> tòtúrú ẹ̀ náà lànàbì Nuh alayhi salam pé Ọlọ́run ni ó fi àjẹ yín kèé sèmi Ọlọ́run ni ó fi àjẹ kèé sèmi ìnṣáà tọ́ba wù allah ká ah, àwọn anabi ọlọ́run wọn ga yẹn ní kékeré ṣe pé kí yọ jẹ yín gan ló pè mí náà tábà wàá pé dandan gbà yọ jẹ yín náà ni tọ́ba wù ọlọ́run ma antum bi mu'jizin tọ́lọ́mùbá wa fẹ́ fìyà jẹ yín o ẹ̀ tó da alágara ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹ̀ tó da alágara wala yanfa'ukum nushi ìkìlọ̀ tí mo ń ṣe fún yín ò ní wúlò fún yín an ansaha ǹjẹ́ mi gbà lérò ní kí n kìlọ̀ fún yín kí ọmọ bá jẹ yín kọ́lọ̀ ń bá gbèrò pé ó fi àjẹ yín gbogbo kìlọ̀ lè wúlò mọ́ in kana Allahu yuridu an yughwiyakum tọ́lọ̀ ń bá fẹ́ láti sìn yín lọ́nà gbogbo kìlọ̀ mi ò lè wúlò. huwa rabbukum olólùwà ẹlẹ́dàá yín lọ́dẹ mi náà wa ilayhi turja'un ọ̀dọ́ rẹ̀ lẹ́ padà sí wọn kọ́ tèmi o. واتبعوا من لم يزده ماله وولده إلا خسارة ẹni òfò ni wọ́n tẹ̀lé o ẹni tó ti pàtó owó rẹ̀ àtọmọ tó bí kò sàlékùn kankan fún jòfò lọ ni wọ́n tẹ̀lé wa makaru makran kubbara wọ́n tún wá dé tèlétè ńlá wa qalu la tadharunna alihatakum wọ́n ní ẹ má pa àwọn òòṣà yín tì o wala tadharunna wadda ẹ má fòòṣà wadda sílẹ̀ wala suwa' ẹ má fi suwa' sílẹ̀ wala yaghus ẹ má fò sàyọ̀ gúúsà sílẹ̀ wọ yàrá òkò wà ní sọ̀rọ̀ ẹ má fi kankan lẹ̀ nù wa. ọ̀kọ̀dà ọ̀dọ́lù kẹsìrọ̀ à ìwọ lọ wọn ti ṣì àwọn èèyàn lọ́nà pọ̀ wọlé tẹsídẹ zọlímì náà ilà bọlẹ́lẹ́ nuha náà tí wàá bẹ̀rẹ̀ sí sépè báyìí. wọ́n lọ má ṣe àlékún kankan فأدخلوا نارا وهو وننجو عند القيامة فلم يجدوا لهم من دون الله أنصارا وتنيني على نسك لن الله النبي نوح عليه السلام أنصفوا أم يقولون افتراء تنجو أنصى onípe mọ̀ ń dàda parọ́ mọ́lọ̀ ọlọ́run ní abinjan sọ nípa anabi muhammed sallallahu alaihi wasallam ní pé gbogbo tán yìí gbogbo ní ti ń kà sí wa létí alukur'ani ti ń kà yìí abóun ní ni tó ní kàn pìtà ni kó lè ní sọ fún wa pé tó bá yẹ kí mọ̀ ń ni mọ̀ ń dàda kpaarọ̀ rẹ̀ pamọ́ lọ ni yẹ mi ni màá rú ẹrù ẹ̀ṣẹ̀ mi wa ana bari'un mimma tujrimun kò sì sí ń mi nípa ẹ̀ṣẹ̀ tìyín gbogbo ìtàn tí mo ń pa fún yín nípa nuha àtàlùkùránì tí mo ń kà sí létí èmi ni mo ń parọ́ rẹ̀ sẹ́fẹ́ mi máa ru ẹrù ẹ̀ṣẹ̀ mi kò sì sí ń mi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ti yín. wa uhiya ila nuhin lẹ́yìn ìgbà táwọn èèyàn anábì nuha ti bá dójú àmì ọlọ́run wa ránṣẹ́ sí nuha annahu lan yu'mina min qawmika illa man qad amana ẹnì kan ò ní tó tuntun yàtọ̀ sáwọn tó ti gbàgbọ́ ẹnìkan mi ò ní gbàgbọ́ mọ́ yàtọ̀ sáà tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ fẹlẹ tẹpẹtẹ islima kanu yẹ fàlùn má bọ kànjẹ má sọ̀rọ̀ sínú nípa tí wọn ṣe yàwó ẹnlòmíì tí ó gbàgbọ́ tuntun òní sí ma eléyìí túmọ̀ sí pé lẹ́kùn ti tì wasna'il fulk ọ̀rọ̀ ti dojú àmì báyìí tẹ̀mí wọn ní ntọ́ ṣe fáwọn kò mú wa. tó bá jẹ́ pò dodo lọ́ba ń sọ kò sí wàhálà lọ́sọ̀kọ̀jú omi báyìí ọkọ̀jú omi àkọ́kọ́ tọkọ̀jú omi kan síwájú ẹ̀ ọkọ̀jú omi tó ní ńlá tó jẹ́ ti abàmì ju gbogbo ọkọ̀jú omi lọ tí wọn ò tí ì ríru rẹ̀ ṣe títí dòní tí wọn ò ní rí ṣe díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ọlọ́run ní kí anábì nuha ó sọkọ̀jú omi nuha èsì agbẹ́gi nuha ọmọ pákó kan kọ̀mẹ́só kan àmọ́ ọlọ́run pa láṣẹ ọlọ́run ní kó sọkọ̀jú omi alfulk onáni safinatun azima ọkọ̀ ojú omi ńlá ni wọ́n ń pè fúlk lédè lárúbáwá bí àyùnínà lábẹ́ àmójútó àwọn ọlọ́run ọlọ́run ni ọkọ̀ máa ṣe wọ̀ wáhìínà àti iṣẹ́ tá a máa fi ránṣẹ́ pé sọ eléyìí mélèyìí fẹlẹ́yìí pínlẹ̀yìí fẹlẹ́yìí tẹ́ndì fẹlẹ́yìí sókè. wala tukhatibni fil ladina zalamu wọn á ní gbàtọ́ lọ́n panú hàlẹ́sẹ̀ díkọ́ máa sọkọ̀ ju omi àánú wa ṣe nù pé ee níta àwọn ń bọ̀ nù lóòótọ́ o tọ́lọ̀ ti ní kí n máa sọkọ̀ ju omi nǹkan yóò dénú o àánú wa ṣe nù pé wọ́n lọ ẹ bóyá ẹ bóyá parun bóyá lè lọ díẹ̀ torí ó ṣeé ṣe ọba gbọ́ lónìí ó lè gbọ́ lọ́la ọlọ́run ni má ba mi sọ nǹkan kan nípa àwọn alábòsí máa. innahum mughraqun ọlọ́run ni wọ́n tẹ̀lé ni ọlọ́run ti fi hàn ní hàn omi lòun fi pa wọn rùn. ó túmọ̀ sí pé téèyàn bá lelele náà pé bá mi pa wọn rùn èèyàn tún padà káàánú gbà mí pé àwọn èèyàn yé èèyàn mi náà ni wọn àwọn èèyàn yé èèyàn mi náà ni wọn. wa wa ń omi. wakulama marra alayhi mala'un min qawmi gbogbo gbàtà àwọn kan náà àwọn abẹnugan àwọn èèyàn rẹ̀ bá kọjá gbọ́dọ̀ rẹ̀ sakhiru min wọn máa fi inú àti ẹyẹ pé ẹhẹn àti ọmọ kíkan ó ti yẹ kó ọmọ ẹsẹ léyìí ti pẹ́ ẹ rúbùdúlá malakum min ilahin ghayru èyí ti jẹ ẹsìn lọ ẹsìn lọ ẹsìn lọ ẹmẹsẹ bàbá bàbá pé gilọ nǹkan tó ní ti bá kàpótì ẹmọ tábìlì lọba ti bá wa kàn. tọ kálukó tó máa fún lọ lóhùn ara alẹ́ isi ló kù tí ń ó ń ṣe kinní kan gàgàrà lẹ́mọ̀ kó wọn ọmọ tí ń jọkọ̀ ju omi ọjọ́ ó ń kan gàgàrà táwọn fi ni pé àní tó bá jẹ́ ló bá ń sọ à ń retí ìparun ìwọ náà sì tàdí tó ó pé parun ń àánú wa sí ọ àánú rẹ sí wa níbo ló rò kọ́ sá lọ tó bá pé tí ó gbé ọ lọ nítorí kó àfi ọ lẹ àwa náà da sínú ẹ ni tó <laughs> wọ́n lérò pé eré ni wọn mọ̀ pọ́rọ̀ ọ lọ ni nuha náà wá dá wọn lọ qala in taskharu minna tẹ́ máa ń fà wá sí ẹ lónìí fa inna naskharu minkum kama taskharun àwọn náà ń bọ̀ wá fi ń ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe fi wá ṣe yẹ̀yẹ́. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ẹ̀ ń bọ̀ wá mà tani ìyà tí dojú ti ní ọ̀jẹ̀ wa yahillu alayhi adhabun muqim tani ìyà tí ò ní yà ni ó sọ̀kalẹ̀ lé lórí. tọ́ báyìí ni wọ́n fi anabi nuhu alayhi salam tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ nuhu alayhi salam kọ̀dààmú kò jẹ́ ó dùn ọ́ kọ̀dààmú kò jẹ́ ó dùn ọ́ nítorí pé àwọn èèyàn yìí alágídí ayé alùkìyà alágídí ayé ohun alùkìyà mà ni wọn alágídí ayé àtàlùkìyà mà ni wọn aláìgbọrọ ayé àtàlùkìyà mà ni wọn bẹ́ẹ̀ báyìí náà ti rí láyé ń bí báyìí wọn gbọrọ wọn kọtinú hàrẹ ìsẹlẹm wọn bá wọn sọ̀rọ̀ ní tí ó di wọn là wọn ń gbogbo ọmọ àkábọtí wọn ń daṣọ bojú pa àwọn ọfẹ rẹ ni tí ń pa àwọn lọ sí di dáadáa bẹ́ẹ̀ báyìí náà ti rí alimami bukhari ó gbé ẹgbàá wa kan jáde láti ọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu ó lànà bí muhammad sallallahu alayhi wa sallam ó fún wa nírò ohun tó tún jẹ́ àdàmà pálágídí ọ̀run tún làwọn èèyàn anábì nù. anábì wa sọ pé yaji'u nuhun alayhi salam wa ummatuhu nuh alayhi salam àtàwọn èèyàn rẹ̀ ó wà níjọ́ gbẹ̀ndà al-qiyam fa yaqulu allahu azza wa jalla ọlọ́run ọba tó ga tó gbọ̀ngbọ̀n wa sọ pé hal balagh ǹjọ́ wa jí sèmi ọlọ́run fa yaqulu na'am Nuhu wa sọ pé bẹ́ẹ̀ ni ay rabbi ìrẹ́ olúwa mi mo jí sẹ́ rẹ̀ fa yaqulu li ummati ọlọ́run wa sọ fáwọn èèyàn Nuhu hal balaghakum ǹjẹ́ Nuhu àwa jí fún yín fa yaqulun wọ́n wá dáhùn pé láà kò fún wa ma ja'ana min nabiy anabi kan wàá bá wa rí allah anabi tó lò nine hundred and fifty years láàrin wọn tẹ̀ríkọ́ daran ayé àtàlùkìyàmọ̀ ni wọn. wọn ni láà irọ́ ni o máa jẹ anami nabi anabi kan wàá bá wa rí fẹ̀yẹ̀kúlù nínú fẹ̀yẹ̀kúlù nínú ọlọ́wọ́n wa sọ fún anabi nuhu alayhi salam man yashhad lak ta ló tún kù tí ó jẹ́rìí fún ọ fẹ̀yẹ̀kúlù nuhu wa sọ yìí pé muhammadun wa ummatu anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àlùmọ́ rẹ̀ láti bó síbo ẹ wo dọ́tà anabi nù àti wa ẹ wo dọ́tà wà tó dé òun là kọ́kọ́ ìránṣẹ́ anabi tiwa ni kíni ìránṣẹ́ gbẹ̀yìn ọlá anabi nù ọlá anabi muhammad àti àlùmọ́ rẹ̀ ni tọ́ fanashad anahu qadbala àwọ̀ wàá jẹ́rìí tànàbí wa tànàbí wa kó anabi nù hàjíṣẹ́ eléyìí lọ́rọ̀ Ọlọ́run tó sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida báyìí la ṣe ní ìjọ tó dúró dọ́gba jù kẹ́lí bá jẹ́ ẹlẹ́gì lórí àwọn èèyàn kánábì kó lè bá jẹ́rìí lẹ́yìn lórí ìjẹ́rìí tiwa lórí ìjẹ́rìí ànábì ni tánábì wa bá ti jẹ́rìí àwa náà jẹ́rìí pé nuha ni ó sì jíṣẹ́ Ọlọ́run àwa náà jẹ́rìí tọ́lá àná kúkúrì kánú alukur'ani iná arsalna nuhan ilà qawmi ara nuha sáwọn èèyàn rẹ̀ a sì ti rí kó dodo lọ́rọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tọ́ eléyìí ọjọ́ bá ọlọ́run wa ni kò sí ọkọ̀ jómi wọ́n fi ṣe yẹ̀yẹ́ nuha aleyhi salam ó ní ẹ máa ṣe yẹ̀yẹ́ ọjọ́ ń bọ̀ táwa náà ṣe yẹ̀yẹ́ ẹ̀yẹ́ sá ti máa bá ti yín sùn bẹ́ẹ̀ bá ti gbá first half ti yín àwọn ọgbà final akramakumullah wọ́n ní gbogbo gbàtà nàbì Nuh alayhi salam tí ń ṣe ọkọ̀ ojú omi yìí àwọn kan ní wọ́n ń dàrú ọ̀nà wo làwọn lè fi kó bá Nuh alayhi salam tí òfin ní rí nǹkan lò gan tá a bá ní ìparun òní dé tó bá dé ńkọ́ apá kan náà àwọn òpìtàn wọ́n wá ní àwọn aráàlú wọ́n wá sọ ọkọ̀ ojú omi Nuh alayhi wọ́n sọ di ilé ìgbọ̀nsẹ̀ kálukú ọwọ́ agùn wọ́n sọ̀kalẹ̀ sínú rẹ̀ wọ́n lọ yàgbẹ́ wọ́n wá jáde nígbà wọ́n bá yàgbẹ́ tán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbẹ́ fìdí gèlè máa ń bẹ̀ bó bá jẹ́ kọ́kọ́ yìí náà ni ọba rú ọ á ti ṣe wọkọ̀ tìgbẹ́tìgbẹ́ á ti ṣe wọkọ̀ gbẹ́ àwọn òkúta yìí wọ́n wá ní ìgbà lọ wọn bá tó ṣe tán tó fẹ́ mú wọn fọwọ́ ara wọn kó gbẹ wọn kó o sì fọkọ́ mọ́ ọwọ́ adẹ kúrúnà sí wọn gbogbo oògùn tí wọ́n lò sí kúrúnà yìí kọ̀ọ̀rán àyàfi kí kúrúnà tún máa peléke títí tẹnìkan nu wọn tún fi lọ yàgbẹ́ tó dúró sétí bèbè ọkọ̀ yẹn lókè ó gbé dìínú ọkọ̀ júùtà. ìgbẹ́ sì ti kúnnu ọkọ̀ tá a wí. àfa ibi tó ti ń yàgbẹ́ báyìí ọba yí bọ́ọ̀nù gbẹ. jíjáde tí wọ́n jáde ti ń gbọ̀ngbẹ́ nù báyìí ŋgbanu ti kuruna ti kuruna ni kuruna wa ń gbọ̀n dà lẹ̀ pé asókun rẹ̀ ni asókun kuruna ni gbẹ́ wa asókun kuruna ni gbẹ́ wa gbogbo ara lọ́ba tó di tí wọ́n ń jà sí. <laughs> pé ìgbẹ́ yín tẹ́ ẹ ya o tẹ ẹ fẹ́ fi dánú àdúró pé kọ́ mọ̀ rọ́nà lọ ẹ̀yin náà lẹ́sùn fọwọ́ ara yín wọ́n pọ̀tọ́ mọ́ fáìn omi rẹ̀ tún di ní tí wọ́n ń sọ a bá fi rárá kúrú náà lọ ni ọlọ́run lọ́wọ́ á mú òótọ́ tẹ̀wọ̀n ṣùgbọ́n àwọn òkùtàn kan pa bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá wá tó ti kọ́ máa ṣe tó ti ṣe ọkọ̀ ju omi yìí tán ọlọ́wọ́ bá wá pa láṣẹ. قل نحمل فيها من كل زوجين اثنين àwọn apala ṣe pé nínú ọkọ̀ ojú omi yẹn máa mú gbogbo nǹkan lákọlábo kó máa gbé sínú ọkọ̀ gbogbo nǹkan tó lọ́nda lákọlábo máa fi sínú ọkọ̀. tófi dórí àwọn ẹranko tófi àwọn ẹyẹ tófi àwọn kòkòrò tófi àwọn ẹja tó fi dórí gbogbo nǹkan máa mú akọ àtabo wọn torí àtakọ àtabo kálukú lọ́lọ́run tún tara rẹ̀ tún dá gbogbo ẹ̀ lẹ̀ tó tún fi pọ̀ débi tó pọ̀ lónìí tọ́ wa ahlaka illa man sabaqa alayhi alqawl gbogbo èèyàn ló parun àyàfà àwọn ẹni tọ́lọ́run ti kọ́ àkọọ́lẹ̀ pé wọn ní parun àwọn ẹni tó gbàgbọ́ pẹ̀lú nuhu alayhi salam waman aman àtàwọn ẹni tó gbàgbọ́ wama amana ma'ahu illa qalil ẹnìkan ọmọ gba nuhu àgbọ àfihàn díẹ̀ kódà àwọn lèèyàn méje péré lọ́gbàgbọ́ ní àdúrà ọdún yìí ọ̀rọ̀ kan sọ pé èèyàn méje péré ńlọ́gbàgbọ́ nígbà tí anabi nuhu alayhi salam ibn abbas ó nígbà tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo nǹkan sínú ọkọ̀ ojú Akɔkɔ ẹyẹ tó kọ́kọ́ wọbẹ̀ wọ́n ní dóra lórí ẹyẹ ayé kò tọkàn òun là kọ́kọ́ ẹyẹ tó kọ́kọ́ wọnú ọkọ̀ omi ẹranko tó wá òní kẹ́tẹ́kẹ́tẹ́ kọlọ̀ndà kò má jẹ́ àgọ̀ sùmọ́rùkọ́ ẹ̀rọ àpèjúwe <laughs> ń bò wa wá dúró wọn ló di irú kẹ́tẹ́kẹ́tẹ́ mú irú kẹ́tẹ́kẹ́tẹ́ ló dì mú tó fi wàá nù ọkọ̀ ojú omi ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rìn lẹ̀ ọjọ́ mursal ìyẹn ni pé ẹni tó lánàá bì lọ sọ wọn ò dákọ̀ sọ abitọ́ So wọ́n nígbà tí wọ́n wọ ọ̀nà ọkọ̀ ojú omi yẹn tán ẹ̀rù á bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn ọ̀wọ́ àwọn èèyàn díẹ̀ ń ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bá wọn wọn á nítọ̀ báwo la ti ṣe fẹ́ gbé inú ọkọ̀ yìí títí dìgbà tó lọ́wọ́ bọ́ là wá tí mr kìnìún ti ń bẹ́nu ọkọ̀ pẹ̀lú wa tìyàwó tìyàwó wọn á ní lọ́lọ́wọ́n bá bá fi ibà lọ́ba fi ṣe kìnìún wọn lákòókò ọba nu ibà mu òun náà ń ṣe ọjọjọ kò mọ bí ó ṣe ṣe ra rẹ̀ gbọ́dọ̀ tí wọn bá gbádùn bóòlù ṣe fẹ́ sí i làwọn yẹn máa tún ní à èkúté ń bẹ nù ọkọ̀ pẹ̀lú wa yọọ máa bó ń jẹjẹ. wọ́n ní lọ́lọ́mbá yọ̀ǹda fún kìnìún pé kó sín tìbàtìbà ń lọ́ba sín lọ́lọ́ngbò bá jáde láti mú kìnìún ikú <laughs> bí èkúté ti ṣe rólóńgbò báyìí kékeré ni àìsílẹ̀ olóńgbò sílẹ̀ ìdílé èkúté láti jọ ní bá tutù bẹ̀rẹ̀ so àmọ́ àdéhìí tó mú wa kò fẹsẹ̀ rìn lọ wọ́n ń pè ní hadithun mursal nínú àwọn tó parun. Ona náà láti rí ọ̀kan nínú àwọn ọmọ anábì Nuh tí wọ́n pè ní yam orúkọ rẹ̀ ní yam tó o máa ti rántí kí ni wọ́n ń pè sí lédè òyìnbó wàá rántí orúkọ rẹ̀ yamu. lọ́dọ̀ àwọn ahlul kitab àwọn lórúkọ rẹ̀ ń jẹ́ kanaan so ṣùgbọ́n yam làwọn ń pè. àwọn ẹni tó wá gba anábì Nuh àgbọ̀ wọn ní èèyàn méje péré ni nínú wọn làwọn ọmọ rẹ̀ wà àmọ́ ìyàwó rẹ̀ tẹ́kọ̀ náà ló bí gbogbo àwọn ọmọ rẹ̀ fún olórí ibú ni olórí ibú ni ضرب الله مثلا للذين كفروا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا wọ́n jàǹbá ọkọ wọn ìyàwó nuh àti ìyàwó lot àwọn méjèèjì olórí ibu ni wọn àpèjúwe olórí ibu tí ń gbé pẹ̀lú olórí ire nù àpèjúwe olórí ire tí ń gbé pẹ̀lú olórí ibu níyàwó firaun àwọn ọmọ tí obìnrin yìí wá bí fún nuh aleyhi salam gbogbo wọn níbẹ̀ nù ọkọ̀ ojú omi pẹ̀lú nuh àyàfẹ́ ìtọ́lọ́wọ́n bá ní kọ́ parun tí ń jẹ́ yam àwọn ọmọ rẹ̀ nínú wọn láti rí ham nínú wọn láti rí sam nínú wọn láti rí yafes yam kuna onambẹ nu wọn olóṣòrí ibú nínú wọn láti rí abir abir obìnrin lòun ọ̀rọ̀ oríṣi méjì ló wà nípa bó ṣe parun wọ́n lò náà parun pẹ̀lú àwọn ẹni tí ọlọ́run ọba fomi parun ọ̀rọ̀ míì sọ wípé ó ti kú ṣáájú kọ́lọ́run ọba tó dẹ omi sí wọn ṣùgbọ́n kèfèrí ni tẹ́lẹ̀ ìbáyé wa anabi nuhu alayhi ó kó gbogbo ńdọ́lọ́ ní kókó sínú ọkọ̀ ojú omi sínú ọkọ̀ ojú omi àwọn ẹni tọ́lọ̀ wọn bá sọ pé wọ́n parun wọn ọ̀rọ̀ kọjú omi wọ̀ omi inú wọn gan tiẹ̀ kọ̀ fúnra ara rẹ̀ wa qala irkabu fiha bisimilahi majiriha wa mursaha inna rabbi laghafuru rahim ọlọ́ni ẹ̀wọ́ kọjú omi yẹn kọ́ máa lọ lórúkọ ọlọ́run kó sì lọ kọ́ lọ dúró ní èbúté lórúkọ ọlọ́run torí pé dájúdájú olúwa ẹlẹ́dàá mi aláforíjì ni olùkẹ́ni. wàhíyà tajiri bihim fi mawjin kaljibal lásìkò tọkọjú omi ń gbé wọn lọ láàrin ibú òkun tó dàbí òkè ńláńlá wọn náà dànù ṣọ níbẹ̀ náà anabinu wa kpọma rẹ̀ yaam wakana fi ma'zilin níbi tó ta kété Si omi ti ń dà láti sánmà omi ń ya láti lẹ̀ kò sẹ́ni tó lè dúró tí ò ní parun gbogbo kálukú ní ọ̀parun lónìí afẹ́ntọ́ bá wọnú ọkọ̀ ju omi nù ọ́. ya bunayya arkam ma'ana ìwọ máa mi ìwọ náà wọlé pẹ̀lú wa wala takun ma'al kafirin má ṣe wà pẹ̀lú àwọn kèfèrí a kọ́lọ́ má ṣe wà lórí ibú kọ́ má jẹ́ kó lórí ibú ọ̀tara wa jáde kọ́mẹ́jì atú pẹ̀lú lórí ibú anabi jẹ́ anabi ọlọ́run ẹ̀wọ̀ ọmọ lórí ibú bàbá ni kọ́ wọnú ọkọ̀ ju omi kọ́mẹ́tú pẹ̀lú àwọn kèfèrí. قال سآوي إلى جبل يعصمني من الماء ó ní wọn bàbá mi ẹ má wọrí màá lọ sídìí àpáta kan náà àwọn àpáta ńláńlá yẹn màá gòkè rẹ̀ lọ lókè réré. ro, ro, ro yọ sọ mi omi ò lè omi ò lè gágágágá kó débi òkè àpáta yẹn ẹ máa lọ a máa bọ́lọ́n bá kọ́kọ́ a máa pàdé a tún máa pàdé ẹ̀yẹ́ máa lọ <laughs> ó rò pé rè tọ́ kọ́lẹ́lẹ́ ọ́sìmẹ́lìyẹ́wò mẹ́min amírílẹ́ ìlàmùràhìm anabi nù alayhi salaam ni kò sí kò sí tó lè gbà yẹn lẹ̀ lónìí nínú àṣẹ ọlọ́run gbogbo nǹkan parun àfẹnutọ́lọ́run bàbá fẹ́ kẹ́ ó sì wọ́n náà kọ yìí tọ́ ọmọ ma kọ́ wa hala baynahuma al-mawj ibú odò ibú odò yà wọ́n àwọn ń lọ ó fi di pé ibú odò tí wọ́n ríra má fakana minal mughraqin ọmọ yìí padà jọ kan náà ní sọ́tẹ́ẹ̀lì ọ̀kìlá ya ardu bil'i ma'aki tí ọlọ́wọ́n bá ṣẹ́ gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ onáà ló ní kí sámà ọmọ arọ̀jò tí ọ̀rọ̀ rí. Ọpọ débi pé rúurú ọ̀sọ̀kalẹ̀ rí ó sì ní kí gbogbo ilẹ̀ náà kó tú omi jáde àtìlẹ̀ asálẹ̀ ni àtìlẹ̀ kẹ́ gbogbo yẹn tú omi jáde torí ọlọ́run fẹ́ pa wọn run ní tí rúurú rí rí rúurú tì gbogbo omi tó ti jáde nù rẹ gbẹ̀mí àti tọrọ lé ọ lórí gbẹ̀mí ọ̀yà ìwọ sẹ́mà ìwọ sẹ́mà ọ́kìlìhì ìwọ náà dá dúró báwọn. wọ́ọ̀kì ìdọ̀lmá gbogbo mi wá gbẹ omi fà subhanallah àṣẹ ìwọ ọba àti ẹ̀jẹ̀ ìjọba yìí wọn ò bí ọ́dà ẹ kó táǹkà jáde dánwò omi ò ní tán àṣẹ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ní ìwọ sẹ́mà dá omi dúró báwọn ìwọ ọlẹ̀ gbé gbogbo mímì. omi sì fà lẹ́ẹ̀kan náà subhanallah tán ọkùnrin yẹn amúr àti ọlọ́run ọba tó pa pé bí parun ó sì ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ alẹ́ ọkọ̀jú omi inú ha dúró láyé tó Jordan àwọn mí Aswad ní وقيل بعدا للقوم الظالمين ولاني أتنقط أكتك أو ألبس ونادى نوح الرب لا يرى النبي نوح أقوالهم وقال يا رب أنير الوالد إن ابني من أهلي وما مينين وراء لي مني وإن وعدك الحق àdéhùn ọlọ́run sì ni pé ọ̀la gbogbo ara ilé mi òdodo làdéhùn rẹ ọmọ mi ọ̀la wa anta ahkamul hakimin wọn náà lọ bá adájọ́ gbogbo àwọn adájọ́ qala ya Nuh ọlọ́ọ̀ni rẹ̀ Nuh tẹ̀wọ́n kí nù ọ̀mà ní bèrè innahu laysa min ahli ọmọ kì í ara ilé rẹ o innahu amalun ghayru salih iṣẹ́ iṣẹ́ bú lọ́mọ kì í ṣe iṣẹ́ rẹ̀ náà lànà fi sọ pé wa waladin salihin yad'u lahu ọmọ rere tí máa ń ṣàdúrà fóbi rẹ̀ ni ó wúlò fún àmọ́ àwọn ọmọ abú àwọn ẹsẹ́ bú bọ́ ṣàdúrà fún kò ní ràn kò tí ẹ̀ ní dọ́dọ̀ rẹ̀ wọ́n di lọ́nà gbogbo àwọn ọmọ abú àwọn ọmọ bídíà àwọn ọmọ pálapàla àwọn ọmọ rádaràdà tó ẹ pé wọn náà ni wọn náà ń rè wọn ò ní wúlò fún ọ bàbá ọ̀daràn bímọ ọ̀daràn àdúrà wọn ò ní wúlò fún ọmọ rere ọlọ́ọ̀ni sẹ́ bú lọ́mọ yẹn o fala tas'alni ma laysa laka bihi ilm láti òní lọ ọ gbọ́dọ̀ tún bí mi léèrè ntọ́ màmá o inni a'idhuka an takuna minal jahilin mọ̀ ń kìlọ̀ fún ọkọ ọmọ dọ̀kan náà àwọn aláìmọ̀kan ẹ wọ́n lọ rọ́ anabi náà ni wọ́n lọ inni a'udhu bika an as'alaka ma laysa li bihi ilm ìwọ ọlọ́mọ rẹ o mọ́tò wa illa taghfirli tó o bá forí jì mí wa tarhamni kó o ti kẹ́ mi akun minal khasirin màá dọ̀kan nínú àwọn ẹni òfò qila ya Nuhu qila ya Nuhu ọlọ́ni wa Nuhu ihbit bisalam sọ̀kalẹ̀ lálàáfíà sọ̀kalẹ̀ lálàáfíà bisalamin minna pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ àwọn ọlọ́run wa barakatin alayk kí bùkún sì máa rọ̀lẹ́ ọ látọ̀dọ̀ àwọn ọlọ́run wa ala umamin kọ́ máa rọ̀lẹ́ àwọn ìjọ tó wà pẹ̀lú rẹ náà lórí wa umamun sanumati'uhum àwọn kan nù wọn á lọ wọn lára o thumma yamassuhum minna 'adhabun alim àwọn náà tún padà jìyà sọ àwọn wọ̀nyí nìsín á sèbù àwọn kan àwọn kan tí wọ́n dẹrẹrẹ títí láéláé àwọn kan nù àwọn tẹ́ ẹjọ́ wa náà àwọn olórí ibú tún wà nù wọn táwọn náà ìyá tiwọn náà ń bọ̀ wọ́n má ti yọ o àbí òye so ó lè má jẹ àwọn ó lè jẹ àwọn ọmọ ọmọ tiwọn náà ẹ bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn wọn làwọn ànábì sọ́ọ́lì dé àwọn ànábì húdù àwọn ànábì ṣùáìb sẹ́wọ̀n pé gbogbo àwọn eléyìí náà wọ́n tún gbà nígbà tán kọ́tọ́ ọlọ́run ẹ̀hìn ọlọ́run ti ń sọ lásọ̀ọ́lẹ̀ ní ìsìn kálukú lè múra ọlọ́run ní ìtàn yìí tilka min anba ìtàn kọ̀kọ́ ni o ìtàn pamọ́ sí ọtọ́ ọ̀mà ni o nuhiha ilayk àwọn la ránṣẹ́ sí ọ ma kunta ta'lamuha ant ìwọ ọ̀mọ́ ń parẹ́ wala qaumuka àwọn èèyàn rẹ náà àwọn alágídí wọn ìwọ ọ̀mọ́ ń parẹ́ min qabli hadha kò sẹ́ni tó mọ̀ ń parẹ́ ṣáàjú kọ́ lọ́wọ́ tó sọ fún wa. fasbir ṣe sùúrù innal aqibata lil muttaqin àwọn olùpáyọ̀ ọlọ́run yóò ní àtúbọ̀tán rere. anabi nuhu alayhi salam ó ṣépè fáwọn èèyàn gbé kò sí ànábì kan àyàfi kọjá pé ládùá kan tó yẹ pé àìsè láì gbà gbogbo ànábì ló sì ti lo tiẹ̀ láyé kó tó kú ṣùgbọ́n ànábì tí wọ́n ti lo tiẹ̀ ó ní mo sẹ́kù díjọ́ gbẹ̀ndà kìyàm òun náà nìsí pẹ̀ tí màá ṣe torí kí n lè bá jẹ́ pé mi làwọn ọmọlẹ́yìn mi ọ̀pọ̀ jù lálẹ́ jẹ́nu àánú ànábì wa pọ̀ sallallahu alaihi wasallam ẹ gbọ́ ìpè tá ànábì nù hàṣẹ́ nígbà tí inú bíi ó tọ́kọ̀ náà bínú ìwé pé yìí ó ní agbára lẹ́yìn nine hundred and fifty years ọ̀kọ́lẹ̀ ní oṣù rọ́bì lẹ́tẹ̀dọ̀rọ̀ àlẹ́ ọ̀rọ̀dì mi nà káfírí nà dẹ̀yàrọ̀ núhà ní rẹ̀ olúwa ẹlẹ́dàá agbélé jókòó nínú àwọn kèfèrí yìí báyìí tí èè jáde. àbí gbogbo ẹni tí máa ń rìn lókè pẹ̀ gbogbo ẹni tí bá máa move gbogbo ẹni tí bá máa move láti ibìkan sí ibìkan nínú wọn má gbogbo ẹni tó yẹ kó lè gbèsè láti ibìkan sí ibìkan má ṣẹ́kù ìyẹn ni pé everybody ẹni kọ́ parun sẹ́mi kó àdúrà rẹ̀ tó ṣe ó ní agbára pàtó ọmọ rẹ̀ náà jẹ́ káfíìrì ó innaka intadharhum àdúà èpè tó tún lálàyé nù ni kí ló dé ó nítorí pé tó o bá fi lè fẹ́ nìkan nu wọn lẹ̀ yudillu ibadak wọ́n ti àwọn ẹrú rẹ̀ lọ́nà ni torí pé ó ti rí i pé àwọn èèyàn yóò ní gbàgbọ́ wọ́n sì tún ti ń sàsọtẹ́lẹ̀ fáwọn ọmọ wọn pé àwọn ò gbọ́dọ̀ gbàgbọ́ ìṣe kèfèrí ni ó ṣẹ́kù lórí ilẹ̀ títí láéláé tó o bá fa àwọn eléyìí lẹ̀ wala yalidu illa fajiran kaffara wọn sì ní bímọ káfí ọ̀daràn kèfèrí wọn máa bí lọ́mọ torí pé anabi nuh alayhi salam ládùrúgbà tó lọ́n fún lọ ó ti rí generation lẹ́yìn generation nù torí pé ṣe gbogbo èèyàn náà lẹ́mí rẹ̀ gùn tó ti nù ọ̀pọ̀lọpọ̀ nù wọn wá ń bí wọn wá ń sẹ̀mí dìgbà kan wọ́n ń kú lójú rẹ̀ tó o i pé ẹlòmíì bá bá kú ọmọ tí ó náà ọ̀daràn ni ọmọ tó náà tún fi ọ̀daràn ni ọmọ ọmọ ọ̀daràn ọmọ ọmọ ọmọ ọ̀daràn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọ̀daràn tẹ́tí gbẹ̀ndà kìámù sì wá dé ọ̀daràn ọ̀daràn ọ̀daràn náà nù. gbàgbé mi ò àti gbogbo ẹni tó wọnú lé mi tó jẹ́ múmìnì walil mu'minin foríjì àwọn olùgbàgbọ́ òdodo wal mu'minat àti àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin wala tazidi zalimina illa tabara má ṣe àlékún kankan fáwọn alábòsí ju parun lọ. báyìí iná láàrin ikú ìtàn anábì Nuh alayhi salam ọkọ̀ ní ẹ̀kọ́ púpọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa kò náà ní í pé àwọn èèyàn ti wà lórí pé wọ́n ń sin lọ́nlọ́ nìkan láti ìgbà tí Ádámù aleyhi sàlám ti dókè pẹ̀ ìsin lọ́n yìí ó sì pẹ́ kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ sọ́lọ̀ nítòsí fa ìṣẹbọ yìí náà lọ́rọ̀ àwọn ẹni rí tó kú táwọn èèyàn ò lè ṣàfaradà páwọn ò rí wọn má tí ṣètọ́ni fi wá lò wọn pé kí wọ́n gbé ère fún wa kí wọ́n gbé sí àyè àyè àpéjọ àyè àpérò ìgbà tẹ́gbèrègbè tẹ́gbèrègbè táwọn èèyàn di pé wọ́n gbàgbé ìmà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ wọn tí wọ́n sọ wọn dóòsà eléyìí fi hàn wá àǹfààní tó wà fún ìmà àti kí ìmà kọ́ pọ̀ láwùjọ káwọn onímọ̀ nípa ẹ̀sìn ká má ṣàfẹ́kù wọn láwùjọ kọ̀ọ̀kan káwọn èèyàn yòókù náà tí wọn ò sì ní màtọ́pọ̀ lọ títí nípa ẹ̀sìn kí wọ́n má jìnnà síbi tí wọ́n ti máa gbọ́rọ̀ lọ nítorí pé ibi tó ń bá ti ń gbọ́rọ̀ lọ àṣìṣe tó o bá ṣe ó rí kò ní ṣe àyídá tó o bá ṣubú sínú ẹ̀ wàá rí pọ́lọ́ wọn bọ́ là ọ níbẹ̀. so bákan náà nínú àǹfààní tá a rí nínú tàǹgbèsè ayé ànábì Nuh alayhi salam ó náà ní aburú tí ń bẹ lára ká máa gbére ká máa yàwòrán torí bọ́ pẹ́ bọ́yá á padà gbé tayọ ayé rẹ̀ náà ni yọ padà di ń tàn bàbàrà yọ padà di ń tàn fi atẹ́gùn sí lára yọ padà wá di pé kọ́ ọ bó ṣe máa máa èyí tí ó padà sọ àwọn èèyàn dání tí ń ṣẹbọ sọlọ wọn ẹlẹ́dàá wa islam kò ṣeé fojú di o òun gangan làkọ́kọ́ òun gangan ní kọ́kọ́ ń bẹ adójí adamadi ó ní ìṣekèfèrí sọlọ ìṣẹbọ sọlọ kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lọ padà yọjú lẹ́yìn ọ̀rẹ́ yìí yíyọjú rẹ̀ kò sì sẹ̀yìn ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa nítorí ọgbọ́n tó dópin tí ń bẹ nídìí pé ọmọ náà wọná látàrí kọsẹ̀ lọ nǹkan kan náà sá lọ́mọ náà ṣètì òfin wọná kọ́lọ̀ wọn bá kọ́mọ́sà wà lọ́mọ náà. tó bákan náà àríkíláyè gbà yín ẹ̀mí wọn máa gùn jọjọ ẹ̀mí wọn máa gùn jọjọ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí àwọn àjọ anabi Muhammad sallallahu alaihi wa sallam kì í gùn bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́n fa àwọn àsìkò ọlọ́lá kan ọlọ́run ọba fi wọ́n dí gígùn ẹ̀mí eléyìí tó ṣe fáwọn ẹni tó ṣíwájú wa àpèjúwe eléyìí òun náà ni Laylatul Qadr eléyìí tọ́lọ́run ọba fún wa Laylatul Qadr èyí tọ́lọ́run ọba fún wa nínú àǹfààní tá a rí ń bẹ̀ òun náà ni pé tí nǹkan bá ń dàrú táwọn èèyàn fẹ́ ṣe tọ́lọ́mọ tá ń ya sí tiẹ̀ ọlọ́run máa ń rán tí ó pé àwọn èèyàn lọ sí ìdíkà sí lọ́wọ́ ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بكنا إن تاتورين به هنا نسورو أفردا أمومارا لا إليتم بفون النبي نوح عليه السلام ládùúrú iye ọdún yìí báyìí sòórù kò jẹ́ kó pàṣẹ ọlọ́run ọba jì ó rí i pé ń jíṣẹ́ yìí lọ́wọ́ títí tó fi wá di pé wọ́n sùn kàgiri nínú ẹ̀kọ́ tá a tún rí mbẹ́ òun náà ni pé anabi nuhu alayhi salam gbogbo ọ̀nà téèyàn máa gbà péyàn iná là anabi nuhu gbà ṣùgbọ́n ìyànjú oníyànjú kò pé kí ẹni tí ọlọ́run ọ̀pá kọ́lẹ̀ pé yọ gbọ́ yọ gbà kọ́ gbọ́ kọ́ gbà tí wàá kàn ní ká pèpè ọlọ́run ní pé ká gbọ́ ká gbà torí àwa tá à ń pèpè lọ sí dẹ̀sìn ọlọ́run káwọn náà fi sùúrù kán rọ wa àmúmára àtàfáradà kò gbọdọ̀ gbẹ́yìn náà rọ wa nítorí pé oríṣiríṣi iná làwọn èèyàn tẹ́ máa pè ọ́n bẹ nínú wa ẹni tí ó gbọ́ tí ó gbà lọ́wọ́ kan ọ́n bẹ nínú wa ẹni tí ò ní gbọ́ tí ò ní gbà a gbọ́dọ̀ máa ṣe sùúrù. agbọdọ ma máa ní àfaradà ká sì lámùmára pàápàá jùlọ tá a bá ti mọ̀ yín pé ìdí ẹ̀sìn ọlọ́run là ń pè ara wa ọ̀dọ̀ ọlọ́run là ń pè lọ kì í ní kí wa tó a lanu wa àwa náà sì jẹni tó ní sùúrù pẹ̀lú wa tí bá lónìí lè gbọ lọ́la bọ́lọ̀ ń ṣe máa ń nu sì nínú ẹ̀kọ́ ńlá tá a rí kọ́ lọ́dọ̀ anabi nuhan torí tó bá sọ̀rọ̀ tínú àbá pé ọjọ́ ìpè rẹ̀ pẹ́ gan ha lẹ́yìn nine hundred and fifty years lọ́sísẹ̀ ń sépè ẹ mọ̀ pé lónìí nine hundred and fifty days ọ̀pọ̀ fẹ́ lomi yóò ti ṣe baba lépè so àwa náà gbọ́dọ̀ sọ̀rọ̀ tínú kò sí bọ́rọ̀ àwọn èèyàn tẹ wà láàrin wọn yóò ti ṣe burú tó kò sí bí wọ́n ṣe kórìíra ẹ̀sìn ọlọ́run tó kò sí bóun ṣe nífẹ̀ẹ́ tà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó ẹ má sọ̀rọ̀ ìtinú ẹ̀yin ẹ má pè wọ́n ẹ sì ṣe sùúrù ẹ sì má bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n jẹ́ kó gbọ́ kó gbà aláàánú lọ́lọ́ ẹni tí ó gbọ́ tí ó gbà yó gbọ́ yó gbà ẹ pé kìí ṣe bí bá ti bẹ̀rẹ̀ náà lẹ́ bara yín lórí ìgbà tẹ́ bá ti wà lórí pẹ́ǹpẹ́ yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ ẹ nínú àwọn tí ó padà máa fẹ́ gbọ́ ní tẹ̀sán tí ó padà fẹ́ máa tẹ̀lé ní tẹ̀ǹbá ń pè yẹn lọ sídìí rẹ̀ yóò ti wà nù wọn rí ẹni tó pé tẹ́lẹ̀ ìpè ní máa ṣẹ́ fún yín tó bá ti gbọ́rọ̀ yín tó bá ti gbóhùn yín ọmọ ṣépè ní yóò máa bú yín ni oní ọ̀padà wa tún dẹni tó ṣe yí pé yóò tún máa pa àwọn èèyàn pé kí á gbọ́n tẹ̀ ń sọ ní ti dáadáa tẹ́ ẹ bá ṣe sùúrù nǹkan sọ bẹ́ẹ̀ náà làwọn anábì ọlọ́ sùúrù náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wá di ọ̀tún fún anábì sallallahu alaihi wasallam kánábì ò tó kú sẹ́wọ̀n kọ́ta ọ̀tá ni wọ́n fi bẹ̀rẹ̀ bí kánàbí òkú ni bí kí wọ́n á túfọ̀ rẹ̀ ní màá ṣe wọn lójoojúmọ́ torí rẹ̀ sùúrù dọ́wọ́ wa pẹ̀lẹ́ dọ́wọ́ tiwa náà tẹ́ni tẹ́ ń pè bá gbọ́tọ́ bá gbà alihamudulilayi dáadáa yóò fi pọ̀ ni tẹ́ ẹ bá pè tí ọba gbọ́ tí ọba gbà alihamudulilayi ẹ̀yin ọ̀padànù pẹ̀ pé ẹ gbà ládàá lọ́dọ̀ lọ torí rẹ̀ àti bá àti bí ẹ̀ padànù kankan ẹ jẹ́ ká fi sùúrù kọ́ ọ̀rọ̀ wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí àwọn ò ní sùúrù tó má ti bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn wá sí díẹ̀ sí dáhùn gbọ́ yìí tó má ti pẹ́ díẹ̀ lórí rẹ̀ tí wọn ò rí àyípadà tí wọn ò rí pé àwọn ti lọ́mọ lẹ́yìn tó pọ̀ ìtara ó ti wá pọ̀ jù wọ́n mọ̀ á bínú wọ́n fi sísọ sáwọn èèyàn yùn kò sì dáa bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ tara wọn wọ́n fẹ́ fi gbalada ni ẹhìn kọ wá sì sọ kọ ọmọ sépè fẹnìkan kò sínú lànà kò sínú lànà tẹ́lẹ̀ náà bá fẹ́ fi mọ̀nà Ọlọ́run wọ gẹ́gẹ́ bíi ta tándọọmù Ọlọ́run ọba rẹ kó tó fa àwọn èèyàn mọ̀nà ṣùgbọ́n wọ́n tara pípé tó ń pè wọn sórí rẹ ni torí rẹ sùúrù dọ́wọ́ wa ẹ jẹ́ ká ní sùúrù ká ká ó máa ń lẹ́nu fọ́dọ̀ mi pé tí náà ti wá mọ̀nà lọ sí ẹnìkan kan ò sì làánà rẹ ṣáájú eléyìí kí ló dé tí wọ́n ń pa àwọn èèyàn kèfèrí lónìí tó ń làánà wọn nítorí pé wọn ò bá gbọ́n tó ń sọ nígbà tó ṣe pé ó ṣeé ṣe kọjá pé ní tí wọ́n ń sọ yín wọn náà dáàmà ó sì lè dáàmà kọ́yẹ́pọ́ náà tó ń gba sálàyé fún wa iná lèèyàn ò lè gbọ́kọ́gbà torí de eléyìí ó lè jẹ́ pé wọ́n ní ṣe kìí sàwọn wọ́n ní ṣe lẹ́nu nǹkan ò sàwọn létí torí pé bóun ṣe ń gbọ́rọ̀ rẹ gbà kò lè wọnú etí kí wọ́n gbọ́ kí wọ́n gbarú ẹ̀ sokatara anabi nuhu alayhi salam kakẹ́kọ̀ọ́ sùúrù kakẹ́kọ̀ọ́ àmúmara àtàfaradà ẹ̀kọ́ mi òun náà tún fi wá gan wa bu anabi salam bu èso tí wọn náà má bu ọ ọ ti ń ṣe yóò di pé ń ṣe wọn náà táwọn yẹn bá ní wèrè ní tẹ́lẹ̀ sọ yìí pé ń sínwìn ni wọ́n pa sínwìn ni wọn náà tẹ́lẹ̀ sọ pé kò manú ni wọ́n ni wọn náà manú rò so jẹ́ ọmọ lọ́nà kan àtẹnìkan bá ń bú ọ bí kò dáhùn wọ́n má dáhùn ntọ́ba sáǹfààní ni kí wọ́n máa bá lọ nítorí pé àti wọlé kò sóró bí àti kọ́lé ilé kọ́ ni kí wọ́n máa bá lọ má wọlé torí ẹ bákan náà ẹni tó wá fi ọ ṣe èyẹ lójú rẹ bọ́ọ̀bà dáhùn má sọ ju yìí pé ọlọ́run ọba mọ̀ ń bẹ̀ kó fèmí náà sípò ẹni tí ó lè fìwọ́ náà ṣe yẹ̀yẹ́ nígbà tí ọjọ́ bá pé pàápàá jùlọ nígbà tó bá kórè òdodo ni wọ́n bá wà wọ́n ń bẹ́ lọ kó fèmí sípò ẹni tí lè fìwọ́ náà ṣe yẹ̀yẹ́ nígbà tí ọjọ́ bá pé síbẹ̀ ìmọ̀ kọ́lọ́n ti sọ fún anú alukur'an nínú suratul mutaffifin innal وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون níjọ́ táwọn olùgbàgbọ́ òdodo fún àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ eléyìí nǹkan ni yẹ̀yẹ́ òdodo nígbà tẹ́yìn wà láyé ọlá táwọn wà nù nípa pé anabi ọlọ́run tọ́lọ́ wọn bá rán kò sí fojú di o kò sí fojú di ambosibosi kí wọn máa pe eh, ẹ nuha ń tiẹ fẹlẹ ọkan ni adúrú nine hundred and fifty years wọn ní èèyàn méje kan lọgbàá àti kí ni jẹ fẹlẹ o nígbà tí èsè nẹpa wọn wá sọ pé fẹlẹ o a'udhu billahi minash shaitani rajim torí pé ọlọ́run ọba máa ń sẹ̀sà ẹni tó fi sànàbì ni àkọọ́lẹ̀ ọlọ́run ni pé ọ̀wọ́ ẹni tí wọ́n gbàgbọ́ ni wọ́n bá wọ ọlọ́run pé kí gbogbo wọn gbàgbọ́ ẹnì kan ní sáláì gbàgbọ́ ẹ̀kọ́ sì ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà fáwa náà tọ́mọ wa bínú ipò lọ́mọlẹ́yìn ọ̀ǹta gàrí mu gbàtí èsì pọ̀ ànábì méje péré nine hundred and fifty years wàláì kìí ànábì tí wọ́n á sọ fún wa nínú hadith pàànàbì mi ọ̀ wà ń jọ alkiyama wa ma'ahu ahad láì jẹ́ pé nìkan tẹ̀lé ó túmọ̀ sí pé kásì lọ́kọ́ al-ikhlas gbogbo tá a máa ń ṣe ká máa ṣe ń tọrọ lọ èèyàn pọ̀ lẹ́yìn rẹ̀ kò túmọ̀ sí kankan èèyàn kankan ọ̀tẹ̀lẹ́ ọ kò túmọ̀ sí kankan àní kọ́lọ̀ ń já da lọ́dọ̀ rẹ̀ kọ́lọ̀ ń ṣe gbogbo tá a bá ń ṣe torí pé tí ti jẹ́ torí tọ́lọ̀ yóò jẹ́ pé kò ní ládàá nínú ẹ̀kọ́ òun náà tún ni pé bàbá bímọ bàbá sì jẹ́ ni ọlọ́ọ̀ kọ̀mọ̀ kíkí gbogbo ọmọ sórí rẹ̀ kò kékeré gbogbo ọmọ sórí rẹ̀ Nuh aleyhi salam òun ló dáa jù láyé nínú gbogbo ẹni tí ń bẹ tóró ńlá ọlọ a sì tún rẹni tó sórí ibu náà ọmọ rẹ̀ gẹ́gẹ́ bíi yam àwọn olùmọtò ní abir tọjọ ọmọbìnrin òun náà tún mọ̀sẹ̀ wa ló lórí ọmọ wa ló lórí òbí ọmọ gbìyànjú ni àkọọ́lẹ̀ ọlọ́run ọba òbí ọmọ gbìyàn ẹ wo tó ń ti pé ìyá ó sórí ibú ó sì ti dájú kó ti tẹ̀rì anabi nuhu alayhi salam tún gbìyànjú lẹ́yìn ikú rẹ̀ pé kọ́lọ́run tó bò ń ṣàánú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe hàn sànàbí ibrahim alayhi salam pé bàbá òun ọ̀gbọ́ bàbá òun ọ̀gbà anabi ibrahim ti sọ pé màá tọrọ àforíjì fún ọ lópin ìgbà tó lọ́wọ́ ọba màá tọrọ àforíjì fún ọ la astaghfiranna lak ọlọ́run ni ẹ má kọ́ ibrahim nù eléyìí ẹ má tọrọ àforíjì fún káfíìrì àmọ́ lọ́n tó fi yé wa pé ńgbà tó hàn sànàbí ibrahim kó lórí ibú bàbá rẹ̀ tabarra amin anabi ibrahim ọmọ pàmẹ́sẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ òun náà tún ni pé kèfèrí tẹ́rì yìí ńṣe ni wọ́n máa tẹpẹlẹ mọ́sẹ̀ kèfèrí tí wọ́n fẹ́ túbá nítorí pé àwọn wọn sábà tètè mọ̀ pé táwọn ń ṣe ọ̀dà ó dìgbà tí parun bá dé. tí ọba jẹ bẹ́ẹ̀ kí ló mú yín máa sọ gbogbo ẹjọ tá à rò ó ti tó gẹba ntó pé yóò ṣe wá tá a bá kọ̀ láti gbàgbọ́ láàrin ti báyìí nígbà tí yàrá sì tún dé agbára wọn gbogbo kèfèrí tó láǹfààní àtúgbọ́rọ̀ tá à ń sọ yìí káfíìrì lẹni ti ṣe mùsùlùmí ronú ara rẹ̀ dáadáa o. ronú sọ̀rọ̀ ara rẹ dáadáa ọdá mi lójú para rẹ ọ̀ràn tiwa náà ò sí ìdí fi ń ṣe Islam tí wọn náà bá ronú sọ̀rọ̀ ara rẹ tó ti yí ọdájú para rẹ ọ̀ràn wọn wa ṣe Islam àlìjáná ò ní kún iná ní ó fọ́fọ́fọ́ kọ́dọ̀ ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀dá àwọn èèyàn míì tuntun ni tí wọn ò sílé ayé rí láti kún àyè tí ọ̀yẹ́ àtẹ̀sẹ̀ gba islam kí wọn náà lè bá gbàbí kan náà yàn gba islam kò lè bá a là ara rẹ̀ ọ̀ràn náà tiwa náà kọ̀ọ̀ràn yà torí ẹ̀ téèyàn bá wọn bá gidi ká lẹ́yìn tí ń gbọ́rú ọ̀rọ̀ yìí tọ́sánì tó ń ṣe lòun ó kú lórí ẹ̀ ọ di adọ́rùn mọ́tọ́ yẹn aláǹfààní òtọ́tọ́ mọ̀ ńgbà tí ò wúlò kò láǹfààní kankan máa nínú ẹ̀kọ́ tá a tún rí ń bẹ òun náà ní pé èpè téèyàn bá ṣẹ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí yóò mú náà ni. ẹ̀rí pé ńgbà táwọn ẹbí náà alayhi salam tó ṣépè fáwọn èèyàn rẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí dédé wọn ló àmọ́ tá a bá lè ṣe sùúrù tá a ṣépè ni ọba ti dáa jù torí pé tẹ ẹ bá sẹ́ ìpè ẹ̀yin gan alára lè má láǹfààní àti yá tàbí ńgbà tí pé ọba wa jẹ yọ jẹ débi tẹ ẹ lérò irú ẹ ló ṣe anabi Nuh alayhi ìpè mú ọmọ rẹ náà torí pé ó ní kò gbọ́dọ̀ fi kèfèrí kan tí bá move tí move kò gbọ́dọ̀ fi lẹ̀ subhanallah tọ́ ó mú ọmọ náà torí de eléyìí báyìí àdúrà ni ká máa ṣe ká máa máa ṣe pé àdúrà ni ká máa ṣe ká máa máa ṣe pé. níparí àǹfààní ńlá tí a gbọ́dọ̀ rí mú jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní òun náà ni pé kíkálukú wa ká ọ̀nà tá a fi mọ́pin bá à ń gbẹ́ ère à ń gbére tí ṣe ọ̀ṣọ́ fún àwọn títì títì wa à ń gbére fi ṣe ọ̀ṣọ́ fáwọn ààyè kọ̀ọ̀kan nínú àwọn àlù wa gbogbo tí a bá ṣe làákà ìsìn tá a ti sọ ẹ rí i pé kò séèrè kan tán gbé láyé tí wọn ò gbé tayọ ààyè rẹ̀ ìsìláàmù ọ̀farama ìsìláàmù ọ̀farama gbogbo ẹni tí bá ń bẹ nípò má gbẹ èrè tuntun kankan tó fi fipò yẹn lẹ̀ ètò sì ti wà ń bẹ tẹ́lẹ̀ bá wa láti parun bá wa láti gbé kú o tó o bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ràn ọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí náà sì pẹ̀lú rẹ̀ ẹni tó wá léèrè inú ilé rẹ̀ eléyìí ń rọ ọlọ́run láti dáná ya láti fi láti fi àáké fọ́ kí kálukú sinmi bẹ́ẹ̀ náà ni àwọn fọ́tò fọ́tò fọ́tò fọ́tò fọ́tò tá a ní tá a yà tọ́jẹ́ ta bẹ̀mí kò sí wàhálà ká gé agbọ̀n bíi orí wọn ká gé dànù kó kù sára kùkùté yòókù kálíbà sinmi kámábẹ́ lábẹ́ ẹni tó kú fi fọ́tò lẹ̀ láyé ẹ̀ríkì gbogbo fọ́tò náà lẹ́ ti gbé ta ẹnu àlà ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́fẹ́ tó fún ọ ní fọ́tò rẹ̀ lóríṣiríṣi èyí tán bá ya. dáadáa lẹ́yìn ìgbà tán kun àtíkè fún dáadáa tí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ wá dàbí ìgbà tí yàmùyàmù ọ̀jẹ́ rí ọmọ wa gbé fọ́tò sáyà i love you ẹ gbọ́rọ̀ fa pépà lọ love i love you yóò tún mú pépà yóò máa kíìsì ẹ ń hmm? abẹ́ rí nǹkan torí kó ti gbé táyé ẹnu ara ru tá à ń sọ náà nù lánàá lánàá ń bẹ̀ ń ọlọ́run ẹlẹ́dàá wa a máa rìn sí lọ́wọ́ kódà kó ṣe pé gbọ́wọ́ ní Èkìtì state gbọ́ pé gómìnà wọn wọ́n lọ pa aláṣẹ pé kí katapila àtàwọn gandrova kí wọ́n wú igi òòṣà kan ní Èkìtì state ńbẹ gbogbo àwọn ẹlẹ́bọ tí ń bọgi wọ́n dúró ńbẹ wípé kò sẹ́ni tí ó lánàá lánàá lánàá òde yìí kìí ṣe pé àná tọpẹ àná yìí wọ́n sọ nù ròyìn láàárọ̀ yìí wípé kí wọ́n wú igi yẹn tégbòtégbò Ọlọ́run lọmọ tó tó náà ti ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ gbogbo àwọn ẹlẹ́bọ tí ń bọgi wọ́n péjọ bẹ́ẹ̀ pé kò sí kò sí ní jọ́jọ́ bẹ́ẹ̀ òun sì lọ kó àwọn sọ́jà àti ọlọ́pàá jáde pé gbogbo ẹni tó bá dí wọn lọ́nà kó katapí lọ gbé òun náà lẹ́yìn fanfa bíi wákàtí kan wọ́n hu wọ́n hu òtàǹgbé àdúpẹ́ fọlọ̀ tòbó wa ni wọn mùsùlùmí àṣírí gómìnà mùsùlùmí ti ń kán mi tó sà pé kọ́ mọ́ bá a parẹ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ àdúpẹ́ fọlọ̀ wọn láwọn náà yí wa padà wọ́n tètè yí padà kó di pé wọ́n gbàgbé fìlà sọ́fíìsì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run ọba kó túnbọ̀ fi wá mọ̀nà kó ṣàánú wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.